وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول الله عز وجل في الآية الرابعة من سورة النحل وفي الآيات التي بعدها أعوذ بالله من الشيطان الرجيم خلق الإنسان من نطفة فإذا هو خصيم مبين والأنعام خلقها لكم فيها دفع دفع ومنافع ومنها تأكلون ولكم فيها جمال حين تريحون وحين تسرحون وتحمل أثقالكم إلى بلد لم تكونوا بالغيه إلا بشق الأنفس إن ربكم لرؤوف رحيم. الله wọn fún wa ní ìwọ kí ẹ bó ti ṣe síwájú nínú àyà kẹta kí wọn dá sámà òun náà lọba tó tún dálẹ sámà tó lọ bá dá gẹ́gẹ́ bí àwọn ẹ̀dá rẹ yòókù ọjà àlàó ìrìmẹtẹ rẹ dábàá. láì jẹ́ pé níta lè fi wé ti wà rí dábàá wá pé ọ̀dà sánmà rẹ̀ gẹ́gẹ́ bí nǹkan tẹ́lómìn náà já tó náà jọ sánmà sánmà yìí ọlọ́run ọ̀bọ̀ tún wá sí lẹ́yọ̀kan ó sì ní ìpele lórí ìpele lórí ìpele fi pé méje. sọmọ ẹyọ kọ̀ọ̀kan síra wọn ìrìn tí ń bẹ láàrin wọn kìí sẹ́rìn kékeré ìrìn ọgọ́rùn-ún márùn-ún ọdún láàrin sọmọ kan sí sọmọ. ìpọn tí sọmọ kọ̀ọ̀kan sì ní tí ń bẹ ìpọn sọmọ kọ̀ọ̀kan kún mọ́ ìrìn ọgọ́rùn márùn ọdún sọsọmọ tó náà bá wá dá yìí inú nǹkan téèyàn máa wò téèyàn máa fi tọ́lọ̀ ọba mà nítorí pé ẹni nǹkan kan bá ṣe yóò máa jẹ́ afinimànà lọ́sọ̀dọ̀ nísìnyí tí a bá wò lẹ́lẹ̀ tá a rí gbé adìẹ a sì rí gbé ehoro a rí gbé àgùntàn a rí ti màálù a rí téèyàn ìgbé ọ̀kọ̀ọ̀kan nínú àwọn ẹ̀dá wọ̀nyí ó tó. láti fi tọ́ka sí pé àwọn ẹ̀dá yìí bẹ̀. bẹ́ẹ̀ ni tí a bá wọlé tá a rójú ẹsẹ̀ yẹn tá rójú ẹsẹ̀ màálùú tá rójú ẹsẹ̀ ràkúnmí. a máa tara ojú ẹsẹ̀ kálukú fi àpèjúwe pé. èèyàn wà àkúmí ń bẹ bẹ́ẹ̀ ni kẹ́tẹ́kẹ́tẹ́ tá a rújú ẹsẹ̀ tiẹ̀ náà lọ ń dá lọ lọ́wọ́n tó gbogbo nǹkan. sọ pé a wá títí tí àwọn ẹ̀dá tó dá òtó láti tọ́ka sí. bí àwọn ẹ̀dá wo àtẹ̀dá wo àwọn kan lára ara àwọn ẹ̀dá tó dá la wa òfi àǹfọ̀sẹ̀kùn àtàlẹ́ tó bọ́ sẹ́rù àpẹẹrẹ ń bẹ lára yín tó yẹ kẹ́ ẹ fi tó lọ́wọ́ bá mi sẹ́yìn ò ríran ẹ̀. Abul Atahiyya ọ̀kan nínú àwọn akéwì yìí láyé john ó sọ nínú ọ̀kan nínú àwọn ewì rẹ̀ tó gbajúmọ̀ ó ní wọ́n fi kulli shay'in lahu ayatun tadullu ala annahu wahid àpẹẹrẹ ń bẹ fọlọ àmì wà fún lára gbogbo nǹkan láwọn àmì àti àpẹẹrẹ tó ń tọ́ka sí kọ̀ọ̀kan. torí ẹ̀ sísámàlà gbọ́ yọ. táwọn kan míì náà tó ń bẹ táwọn náà tó dá nǹkan kan tó tọ sámà tó wá mú kí sámà sọ lọ́run àti tẹlómi ọ̀dà àrùmọ̀ lójú. tí wọ́n wá wà bí wọn ò sí àjọ ìpè sámà sọ lọ́run ọba nìkan náà bẹ́ẹ̀ náà nílẹ̀ ọlọ́run bò tilẹ̀ lẹ́yọ̀kan ó tún dá ilẹ̀ náà ní méje gẹ́gẹ́ bó ti dá sánmà ní méje. ara ń tí ọlọ́run ọba ẹlẹ́dàá wá dá ọmọ èèyàn lágara òun náà ni pé aláàbọ̀ ọ̀mà lọ́lọ́run ọba ti wá. ilẹ̀ yọ̀kan tá à ń gbórí rẹ̀. tá a ní létí tá a nílẹ̀ àdàmàdà. báwo wá láti fẹ́ máa lẹ lẹ́ẹ̀kejì níbo ni lẹ́ẹ̀kẹta wà lórí ẹlẹ́ẹ̀keje níbo lọ́wọ́ ọlọ́wọ́ bá ọlọ́run ọba lọ́mọ tààdà ọlọ́run ọba ga ọ ọlọ́run ọba ga àmà ìṣòro fún ti gbogbo ní wọn fi ń ṣe orogún pẹ̀lú rẹ lọ. Sura Allah Ta'ala abari gbólóhùn yìí báyìí fún ọkọ àmà túmọ̀ rẹ̀ sí pé ọlọ́run ọba tó ga ọlọ́run ọba tó ga tó ga ìtumọ̀ rẹ̀ náà ni pé tó ga tí nǹkan kan ga tó à ń bọ̀ sí bọ́ sí pé nǹkan kan ga jù èyí túmọ̀ sí pé àbùkátà kan sọ pé ọlọ́run tó ga jù ọlọ́run tó ga kí ẹbí ká sọ pé Allahu a'lam ọlọ́run ọba ló máa àbùkátà láti sọ pé ọlọ́run ọba lọ́mọ́jù pété lẹ́ni náà tẹ̀tún wá fẹ́ fìmà rẹ̀ wé tọ́lọ́ à ń bọ̀sibọ̀sì pa àṣọ pé ọlọ́run lọ́mọ́jù lọ. jẹ́tẹ́lẹ̀ bá yé wa èdè dáàmú á pè táwọn Yorùbá lẹ́wọ̀ tí wọ́n túmọ̀ dàá rẹ́ kíkí ọlọ́run àlékè ọlá ìtumọ̀ àwọn ọ̀dẹ́ àwọn kí ni jàlè kí ọlá lédè yorùbá pé tẹ̀ǹtẹ̀ gbà lérò ń pé ọlọ́run ọba tọ́lá rẹ̀ lékè àbọ̀lọ́run tó lékè ọlá tí bá sọ pé ọlá rẹ̀ ló lékè ọlá rẹ̀ nìkan kọ́ ló lékè gbogbo nǹkan rẹ̀ ló lékè torí ẹ̀ sọ pé ọba tó ga gbàṣẹ́ nítorí pé ogun tó bá ti ní ti pẹ̀ lọ́lọ́ kódà tó ti pé dè lárúbáwá ni èdè lárúbáwá tó hàn gbangba là máa lò fọlọ àyè lo èyí tó bá ti ní kọ́lọ́ fún pé wàá lè dè mí ẹ sọ̀rọ̀ ń pọ̀ lọ́n Yorùbá dandan ni kẹ́ ẹ sọ nípa Ọlọ́run pẹ̀lú èdè Yorùbá eléyìí tó hàn gbangba eléyìí tí ò ní ọ̀rọ̀ kan nínú. níbi àríkọ́lù wọn bá fún ara rẹ̀ ló pera rẹ̀ ní ta'ala ó ròyìn ara rẹ̀ pẹ̀lú pé ta'ala amma yushrikun ọlọ́wọ́n bá ga ju gbogbo ohun tí wọ́n fi ń ṣe orogún pẹ̀lú rẹ̀ lọ. bẹ́ẹ̀ ni àwọn ẹni tí ń fi nǹkan sorogún pẹ̀lú ọlọ́ àwọn ọ̀mà bẹ́ẹ̀. sòṣùgbọ́n ẹni tí nǹkan yé ní ìlàyé ẹni tí kò yé ara àwọn iṣẹ́ tí ń bẹ níwájú wa nù àwa tá a jẹ́ mùsùlùmí kọ̀mọ̀ kúkú tó káwọ́ kàn mọ́ra wa mùsùlùmí lásán ká má máa ṣàlàyé ìsìláàmù yẹn fẹ́ni tí ọmọ ọ̀pọ̀ èèyàn ni wọn ò ṣe ìsìláàmù yìí nítorí wọn ọba àmọ́ pàápàá rẹ̀ eléyìí tó jẹ́ pé tẹ bá lọ láǹfààní àti máa pàápàá rẹ̀ mi àwọn náà bá di mùsùlùmí gẹ́gẹ́ bíi tiwa ni so iṣẹ́ ńlá ń bẹ wájú wa o láti ṣàlàyé ìsìláàmù fáwọn gbogbo ẹni tí máa ń pè nǹkan mí yàtọ̀ sí Allah lérò tiẹ̀ nǹkan tó ń pè wọn òun náà tóbi òun gan ló gbogbo nǹkan òun la lákòóso lórí gbogbo nǹkan lérò tiẹ̀ bẹ́ẹ̀ lẹni tí ń bọ igi tí ń bọ pẹ̀rù sáwọn igi àti ìsọ̀ tí ń bọ bẹ́ẹ̀ lẹni tí ń pe màláìkà ń rò tí màláìkà ti ń pè bẹ́ẹ̀ lẹni tí ń pe ọ̀kan nínú àwọn ànábì náà ń rò tànábì ti ń pè so ìdí ni gbogbo ọ̀sẹ̀bọ láyé káàfà níṣẹ́ ni wọ́n ń ṣẹbọ nígbà tí wọ́n rò ìpè ń táwọn pè lẹ́yìn Allah òun gangan ni Allah khalaqal insan ọlọ́wọ́n ọba náà ló ṣẹ̀dá èèyàn èèyàn dáwà jẹ́ ọlọ́run náà ló ṣẹ̀dá wa ọlọ́run ọba tó ti ṣẹ̀dá wa yìí báyìí ó ṣẹ̀dá wa min nutfa látara omi gbọ́lọ́gbọ́lọ́ omi tó ṣe é pé omi yẹpẹrẹ ni. omi tó lẹ látara rẹ̀ lọ́lọ́run ti da wa Ọlọ́run da wa látara omi yi, ó sì tọ́jú wa ó wò wá àdìpá ń dàgbà wa náà ń gbá à tún yàtọ̀ sósì. So à ń máa ń tó wúlò yàtọ̀ sí tí ò wúlò fún wa bẹ́ẹ̀ lọ́lọ́run bá ti ṣẹ̀ṣẹ̀ dá wa ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí a wá dàgbà tán tá a ti tójú bọ́ kàkà ká sọ pásọsẹ̀ sílẹ̀ fún Allah kájẹ́rú sì fún lódodo ìyẹn là ń ja ọlọ́run àtakò là ń ṣe fọlọ ọlọ́ni fẹ́ ìdẹ́ òwò ọkọ̀sí mọ̀mọ́bí ọlọ́run tó dá wa látara omi gbọ́lọ́gbọ́lọ́ omi tó lẹ òun ló mú wa dúró òun ló fún wa lágbára òun ló ṣe wá léèyàn tó ṣe kẹsẹ̀ ẹwọ́ ọ̀ràn kàkà kí a dúpẹ́ fún kàkà ká jọ́sìn fún apàdà dẹni tí ń bọ́ lọ́wọ́ ọba ẹlẹ́dàá wa tí ń bá a ṣe àríyànjiyàn di ẹni tí ọ̀takùtọ̀ lọ́wọ́ ní àtakùtọ̀ hàn fọ́ọ̀mù ènìyàn ti ṣe rí nù tẹ̀síkẹ́ dídá tó dá wa ó dá wa ká lè jẹ́rú sin torí ké ńgbà tó lọ ń dá wa ó dá wa ká lè kálíba àjẹni tí ọmọ àti kò dá wa ká lè kálíba àjẹni tí ọmọ àti ọlọ́run dá wa ní وهو الذي خلق من الماء بشرا فجعله نسبا وصهرا وكان ربك قديرا ويعبدون من دون الله ما لا ينفعهم ولا يضرهم وكان الكافر على ربه ظهيرا الله ني òun taara omi òun lọba tó taara omi tó ń fi ṣẹ̀dá èèyàn òun sì ṣe èèyàn òun ṣe lẹ́ni tó lẹ́bi òun ṣe lẹ́ni tó lànà. فجعله نسبا وصهرا أزل نتلبي نسبا لقما باباره نسبا لقما ياره onímọ̀lẹ́bí ń به wọ́n ń kéta fún wa àwọn náà ń dààmú fún ọ wọ́n ò fẹ́ kí nǹkan kan ṣe wọ́n àwọn náà ò fẹ́ kí nǹkan kan ṣe ọ́ nítorí pé ìdídà yín pọ̀ wọ́n sọ ìhìrọ́ ọlọ́run tó wá sí wa lẹ́ni tó lánà tell them to on the generator. ọlọ́run ọba ẹlẹ́dàá wọn ó tún sí wa lẹ́ni tó lánà. a lè jẹ́ mọ̀lẹ́bí ká dẹni tó ṣe é pé ó lé kàn. ọta kùnká ayé ọtọọtọ àfi láwọn kan lánàá ọ̀fẹ́ yàwó òsìfẹ́ bímọ ọlọ́kọ ọ̀ngbọ́n máa ká àwọn máa nìyẹn àwọn máa náà nìyẹn Islam ọ̀fà yìí gbà torí ẹ̀ wa ó fi ó fi wa kálíbà pé ni jíjẹ́ ìdẹ̀ra ni jíjẹ àná. àná kò sí tàbí ṣùgbọ́n pípọ̀ náà ẹ ti fi bìkan kára nígbà tó ṣe pé wọ́n fẹ́ ọmọ wọn nígbà tó ṣe pé ọmọ wọn jẹ́ ìyàwó fún ọ. ẹ bá rí obìnrin tó máa fẹ́ tán yóò kókó lé bàbá rẹ̀ lọ sílé ọkọ rẹ̀ ilé ọkọ wa di ilé fún ilé bàbá yóò débi tó ṣe é pé bá a bá lọ ọbẹ̀ a kàn lọ ọbẹ̀ wọ́n wo ní obìnrin bá tún lọ pẹ́ jù nílé bàbá rẹ̀ láti máa sọ fún pé ṣé ò sí ọ̀yọ́ a máa lọ ilé yín yóò máa yà lẹ́nu èwo nílé àwọn abẹ́ńdọ́gbọ́n lé mi ni àdọ́gbọ́n lé ọ à ń lé ọ sàásùn pè máa lọ lé yín rẹ ló ti jẹ́ pé tí ọmọ bá ti pẹ́ lọ́dọ̀ òbí rẹ̀ tó ti lé ọkọ lọ fún wa kí wọn ọ ń sọ sẹkínní ó tún sọ̀sẹ̀ kejì ẹ̀rí fáwọn òbí ọmọ pé tètè pẹ́ ẹja ọkọ rí òkú wọn náà sì pé ó ti ń pẹ́ jù ẹbí wọn sọ pé ilé bàbá ọmọ ẹdẹ́rù bọ́ ni bí bí ọmọ tó fi lọ ilé ọkọ kọ lọ́ba ti pé ń pẹ́ lápẹ́ jù báyìí lọ́kọ náà bá wọ díà tó ní a ó ti wà lọ́dọ̀ yẹn láti jó ẹ̀yin náà ti sọ pé bíbẹ ti ń bẹ lọ́dọ̀ yín ó burú àwọn kan máa gbé bẹ́ẹ̀ náà a ẹ má ṣe bá a sọ bá a jọ sọ bá tó ha ìyá ọlọ́run ọba ẹlẹ́dàá wa ń lọ sí wa ní ẹni tí ajá àna ara wa orí ńlá ni yàtọ̀ sáwọn ń zì náà tọ̀sọ́ àwọn wọn rìnnà kóra wọn wọn jarun pálóra wọn ànakọ̀ anani àwọn zina anakin ọ̀tàna rọ̀bù kàkọ́dìrọ̀ alágbára lóluwà wà o. ọlọ́run ẹlẹ́dàá wa tún ní أولم ير الإنسان أنا خلقناه من نطفة فإذا هو خصيم مبين ọlọ́run ní sí ọmọ èèyàn orí ni pé látara omi gbọ́lọ́gbọ́lọ́ la dáhùn látara omi tó lẹ láti fọ́ jáde ìwọ náà ló tún wá padà di alájàǹgbé làtọ́ hàn wọn náà lọ ń ja ọlọ́run ọba níyà wọn náà ló tún di alátakò fọlọ lálátakò tátakò rẹ̀ hàn tó sì yẹ bẹ́ẹ̀ ìwọ tó ṣe pé láti bo láti mú ọ jáde àti bo láti sọ ọ dèèyàn pé ìwọ náà ló tún yẹ kó tún máa jọ ọlọ́run ọba níyà wọn náà ló tún yẹ kó tún máa takọ lọ. وضرب لنا مثلا ìyẹn tó ń fi àpèjúwe lélẹ̀ fọlọ́ wa nasiya khalqah àsìkò tí ń fi àpèjúwe lélẹ̀ fọlọ́ òǹgàn alára ti gbàgbé báwo la ti ṣe dáhùn. qala man yuhyil 'idhama wa hiya ramim ọlọ́mọ egun òkú wa ọmọ ẹ̀gbọ́n òfu wa sọ́dọ̀ anabi muhammed sallallahu alayhi wa sallam ọwọ́ afọwọ́ tẹ egun eegun bá eegun lọ́ba kẹfún ó ti rẹ̀ ó ti lẹ débi pọ́ dẹ fún wọ́n ń sọ fún anabi sallallahu alayhi wa sallam ó ní man yuhyil 'idhama wa hiya ramim ta lẹni tó fi ẹ̀mí tí àwọn igun yìí lára lẹ́yìn ìgbà tó ti kẹfún àwọn sọ pé Ọlọ́run ó di wa dìde ọgbẹ ọba tiẹ̀ parọ́ mọmọ parọ́ ṣé nítorí bá ti kú tó ti lọ tí ò ti lọ tiẹ̀ ọwọ aṣọ ìpè yẹn tàbá kú Ọlọ́run tó di wa dìde níbo ni ó ti di wa dìde lẹ́yìn bẹ́ẹ̀ náà ọ̀rọ̀ tí àwọn kèfèrí ń sọ àwọn ẹni tí ń jẹ Ọlọ́run ọba níyàn àwọn ẹni tí ń bọ Ọlọ́run ọba Ẹlẹ́dàá wá ṣe fáńfà Ọlọ́run ń pòwe bẹ́ẹ̀ ònga ti gbàgbé báwo la ti ṣe dáhùn torí pé tọ́ba rántí bọ́ọ̀lù ti ṣe dọ̀ ṣe irú ọ̀rọ̀ wa tọ́ sí ọ. ìwọ yìí nìsín tó ń halẹ̀ tó ń kílẹ̀ pẹ̀lú bàdárẹ́ ọmọ bọ́ọ̀lù ti ṣe dọ̀ látara omi gbọ́lọ́gbọ́lọ́ omi tó jẹ́ omi tó lẹ àtàrà rẹ̀ lọ́lọ́run ti dá wa omi dọ́lọ̀ ti da wa látara rẹ̀ yí báyìí omi yìí ọ̀dà gẹ́gẹ́ bíi tọ́dí ń bẹ lẹ́nu wa ni àkùrọ̀mọ̀ fún mi wá ní ẹ̀ bá mú èkìtà yìí ní ẹ̀ tọ́sí ẹ̀jẹ̀ má tún sí èkìtà ẹ̀ tún sàtẹ̀lẹ́wọ́ yìí ìtọ́tẹ̀ tún sí àtẹ̀lẹ́wọ́ yìí ìtọ́tẹ̀ tún òun náà ní wípé ẹ̀ẹ́mí lè fi po imú yín nítorí òórùn burúkú tí máa jáde látara tọ́ ẹnu yín ló ti jáde bẹ́nìkan bá máa sọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ yín àwọn tó ṣe pé ṣe ń sọ̀rọ̀ ní tọ́ máa fán láti ẹnu rẹ̀ ẹ máa gbìyànjú láti gbé ẹnu ká fún ẹnu rẹ̀ wọ́n máa jẹ́ pé ńgbà tí máa ń bá yín sọ̀rọ̀ ìtọ́jú máa ń pọ́n jáde láti ẹnu rẹ̀ yóò tún wọnú ẹnu kì ìtọ́ onítọ́ àfẹ́ bó wàá ní tọ́jú wa ní. ẹ bá tutọ́ sọ́wọ́ sí bẹ́ẹ̀ lè fẹ́ fún alá. tó bẹ́ẹ̀ náà ni omi gbọ́lọ́gbọ́lọ́ tó náà fi dá wa yìí. tí a bá dà sọ́wọ́ yọmọ kó wa ń rira. wọ́n á ní ọ̀dà kòkòrò ńgbà tó ń para rẹ ló ti jáde sí rárá. fi rẹ̀kẹ́ rẹ̀ kíkíni rẹ̀kẹ́ abẹ́ ti ẹ̀ máa dẹ̀sùn subhanallah lọ́nà tó ti dọ̀mí yẹn. ara yìí báyìí lọ́lọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa ti dá wa tó bá dé bá bá rántí ìpìlẹ̀ wa pé àjẹ́ bó tó mú wa máa jẹ́ kíkọ alágbára aládùúgbò sọ wá dé èèyàn lẹ́yìn ìgbà tá a bá kú bí. ọlọ́run mi sọ fún wa kó ní yọkí alẹ́rì àyìnṣẹ́ ọ̀wọ́lẹ̀ mọ́rọ̀ wọ́n wọ́n fi kún lè kọ́lùkì nàárí. ẹbí yé wọn kí ọba tó ṣe ìpìlẹ̀ ṣẹ̀dá ọmọ èèyàn ní ìgbà àkọ́kọ́ òun náà ni ó ti ti dìde nítorí pé wọ́n mọ̀ nípa gbogbo ẹ̀dá ẹ̀dá kan lè sá pamọ́ mọ́ lọ́wọ́ ọba lọ́wọ́ síbi tó lè wọ̀. alimami ahmed àti ibn Majah wọ́n gbé ẹgbàáwọ̀ ọ̀rọ̀ kan jáde o látọ̀dọ̀ bọ́sọ̀r ibn Juhash wọ́n bá sàkọ́ rasulillah sallallahu alayhi wa sallam fi kẹfẹ́ alánàbì tutọ́ sọ́wọ́ tó ń pa anábì wa sọ pé. يقول الله تعالى اللهم بارك عن صغير ابن آدم ومع النبي آدم أن تعجزني أن تعجزني báwo ni wọn máa nẹbi ádámà ti lè wá di ẹni tó ṣe wípé apá mi ò ní ká báwo ló ṣe lè di ẹni tó ṣe wípé ó gùn mí lápá láti mú. وقد خلقتك من مثل هذه ní ìwọ tó ṣe pé látara arú nǹkan báyìí ni mo ti jọ ìtọ́jà náà fi ti sọ ọlọ́lọ́ ń igbe báwo ni ti wá sọ̀rọ̀ fún láti mú ọ báwo lọ̀rọ̀ rẹ ní ti wá jẹ́ tó fún mi lápá ní ìwọ tó ṣe pé látara arú ni mo ti dọ̀ ọ́ ajẹ́ ìdá sọ̀wọ́ ètò mo ti dọ̀ mo dán ọ lẹ́ni tó pé àjẹlẹ́tò mo ṣe àwọn oríkè rẹ láwọn oríkè ilé ìtọ́ da tó ń ṣiṣẹ́ mọ̀ṣẹ́ ìjà bẹ́yìn náà bọ̀rọ̀dẹ́ ìkà àwọn arìn lọ lẹ́ni tó lọ kàmẹ́tì sọ́dà kan bora àwọn aṣọ rẹ méjèèjì. وللأرض منك وإيدا ìwọ́nà tó ṣe é pé ìwọ́nà lọ ń tẹ̀lẹ̀ wọ́n lọ ń tẹ̀lẹ̀ tó sì jẹ́ pé orí ilẹ̀ eléyìí tí mo dá ọ̀nà ló ń kì kówó jọ ṣùgbọ́n ń ta hun ọ̀nà fún ọ. حتى إذا بلغت الحلقوم títí tó bá wá ti gbàtẹ́mì rẹ̀ tó dé gògóńgò kólítà àtọ̀sọ́tọ̀ mọ̀gá ti sàrà wà gbàtíkù dé tán ọwọ́ àti sàrà. wà á nà àwọn ànùsọ̀dọ̀ ìgbà wo wá láti ti sàrà tó fún ọ. ọpẹ́ nítorí pé ìgbà tá a lówó tá a gbádùn àsìkò ìgbà tá a gbádùn sí ẹ̀mí àwọn amáǹdà yẹn láàmú èèyàn ní fẹ́ ná nínú owó tó ní nítorí ìbẹ̀rù owó ọmọ bàá tán èèyàn ní fẹ́ mú nínú nǹkan tó ní nítorí kọ́mọ bàá dínkù àmọ́ tó ń kálukú bá ti rí pé dé ahọ́n wàá tẹni tó lawọ́ aláìlówó mú yọ wàá tẹni tó mọ̀ tó fáwọn ẹgbẹ́ mi tó bá wù yín bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lànà Ànábì sallallahu alaihi wasallam ó ní sàrà tó dáa jù òun náà ní sàrà téèyàn ṣe nígbà téèyàn lówó téèyàn sì gbádùn ìgbà téèyàn ń fẹ́ láti ní àlékún owó téèyàn sì ń kórìíra oṣù alábìlẹ̀ gbọ́dọ̀ lọ lára o ẹ má lọ sàrà yín lára ẹ má lọ owó tí ẹ fẹ́ fún yàn lára tí òbí wa dé pé ẹ̀mí ti fẹ́ bọ́ lára yín ẹ̀mí ti fẹ́ dé kò góńgò ẹ máa sọ pé ẹkún lágbájá ní nǹkan báyìí tàmẹ̀dọ̀ ló lélẹ́yìí dóòlà ló ní tọ̀hún anábìíní má yọra rẹ lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ ànàlùkù là gbogbo dúkìá náà ti di táwọn èèyàn mi tẹ̀lẹ̀ torí ẹ ẹjọ́ àti dáadáa nù tó lọ fún wa ká má ti lọ lára ọ̀yanilẹ́nu fọ́ọ̀mù èèyàn ọlọ́ọ̀dọ́ọ̀dọ́ ó sì ọlọ́lọ́pọ̀lọ́ pípé ó sì ọdún lórí kìtó pé ọyẹ àwòrán rẹ lọ́nà tó gbà dára jù bàbá kọ́ wa máa wá fi gbogbo eléyìí jọ́sìn fọlọ́ títakò lọ́n takò lọ́n kàkà kọ́ jẹ́ni tí ó ń fi tọ́lọ́ wọn bá ṣe tàṣetọ́ọ̀nì ló gbélé yà gbélé ọ̀rọ̀ rẹ̀ yanilẹ́nu ọba ni lọ́kàjẹ́ ọlọ́ni khalaqa al-insana min nutfa fa idha huwa khasimun omi kọ́lọ́kọ́lọ́ lọ́lọ́wọ́n bá ti dọ́ mi omi tọ́ ṣùgbọ́n lẹ́yìn ìgbà tó da tán tó ti lẹ́dàá tó pé ẹ̀dá tó fún lágbára ọ̀padà wá dẹni tí ń ṣe àtakò sọ́lọ́ ní àtakò ولا حول ولا قوة إلا بالله آية فتقوى آية tọ́lá ẹni dáwà tó máa ń sọ yìí pé látàrí ìpẹ́ ló ti dáwà kò ti takò àwọn àhàdé tó sọ pé látàrí ìpẹ́ lọ́wọ́ ti dáwà nítorí wọ́n sọ pé àtàrà àmà eléyìí tí máa dàbí àdògán. lọ́lọ́run bá ti ká bàbá ńlá wa ádámù alayhi salam ṣùgbọ́n tó dá wọ ọmọ rẹ̀ láti ara omi gbọ́lọ́gbọ́lọ́ omi tọ́lẹ̀ wọ́n ní nǹkan kan náà ní méjèèjì nítorí pé omi tọ́lẹ̀ tọ́nà wọn bá fi ń dẹ́dà eléyìí tí máa ń jáde látọ̀rọ̀ ọkùnrin lọ́tàrọ̀ obìnrin nítorí omi yìí máa kó jọ látàrí tá a bá jẹ ẹ́. nínú ìpìlẹ̀ mú jáde tó àtàrà bẹ́ẹ̀ náà lèèyàn ti ní nǹkan tí ń dèèyàn lára ilé ìjẹba wal an'ama khalaqaha lakum ọlọ́run ọba náà ló tún dá àwọn ẹranko fún yín àwọn ẹranko yìí àwọn náà làwọn ẹranko tí wọ́n ń pè ní bahimatul an'am bahimatul an'am wọ́n pè wọ́n bẹ́ẹ̀ nítorí pé ọlọ́run dá inú fún wọn ṣùgbọ́n wọn kò lè sọ̀rọ̀ gbogbo ní tó bá lẹ́nu tí kì í sọ̀rọ̀ tó o máa ń jẹ gbóhùn àwọn ẹranko yìí bẹ̀hìmà ni wọ́n nítorí tó bá yẹ ní mẹ́ẹ̀ mú mú tí wọ́n máa fẹnu sọ àwọn ò lè sọ̀rọ̀. so àwọn ẹranko yìí màálù wà nù wọn ràkúnmí wà nù wọn àgùntàn náà wà wọn bó ti jẹ́ pé sábà ti dárúkọ àgùntàn ewúrẹ́ náà wọ ọbẹ̀ ògúnfe wọ ọbẹ̀ orúkọ wọ ọbẹ̀ àgbo wọ ọbẹ̀ àgùntàn tí ìtàkùn náà wọ bẹ́ẹ̀ náà tó máa dárúkọ màálùú ẹ̀kan wọ́bẹ̀ nítorí pé màálùú ló náà ṣùgbọ́n náà ṣe ní màálùú ló gbó eléyìí tí ò ṣe fokùn lásàfà àbí àtìrìn pàdé ẹni tí ń fi okùn fa tí ń fi okùn fa ẹkùn abọ̀ wá náà lóbi gbé bàbá ọdẹ àfi àfi fìlà pé tí ń fokùn fa ẹkùn wá náà lóbi òsì yọ kàn pàdé so ṣùgbọ́n ọ̀nà wo lèyàn máa fi níkàpá lórí àwọn aró ẹranko bí ẹ̀dùn ẹranko bí ìgalà ẹranko bí àgbàmù rere òun náà ni bí ọba ti rí mú lẹ́rọ̀ kọ́ran lókun lẹ́rọ̀ àti gbé wọ́n dá lọ́fà ni àbí kí wọ́n yẹn ń ba lẹ́ni tí ń dárúkọ ọlọ́ pẹ̀lú bẹ́ẹ̀ ni wọ́n ti máa jẹ́ tó. wọ́yìnlá adẹ́kù àti gàlà àti àgbàmù rere wọ́n bẹ́ẹ̀ nù àwọn ẹranko tọ́lọ̀ wọn bá ti dídì ẹ̀wọ̀n lẹ́nu tó ti dájú pé tuntun lẹ́ran wọn máa tún kọjá gbogbo dá lérò. bẹ́ẹ̀ náà lè kéré nínú àwọn ẹranko tó náà wọn bá ti ti jẹ wọn lẹ́tọ̀ọ́ ni ọlọ́run ẹlẹ́dàá wa òun náà ló dá àwọn ẹranko ọlọ́run wá dá wọn ó ní lakum fiha dif ó ní aṣọ tẹ́ ẹ máa wọ̀ ara wọn lẹ́ẹ̀tì máa rí mú àwọn ẹranko wọ̀nyí látara irun tí ń bẹ lára wọ wọn ọmọ èèyàn máa kakọ lóríṣiríṣi aṣọ olówó iyebíye aṣọ àràmàǹdà lórí tèrèsì ọmọ èèyàn wọn a máa yọ látara àwọ àwọn ẹranko wọ̀nyí àkútà ń bẹ tó ṣe é pé irun ti ń bẹ lára rẹ̀ ọkọjá sísọ ẹ tiẹ̀ lè sọ nítorí irun rẹ̀ ni wọ́n ṣe ń àbí nítorí ẹran rẹ̀ torí irun wọn fẹ́ sìn ni àbí torí ẹran rẹ̀ tó fẹ́ jẹ látara àrùn yìí iná láti ń sasọ gẹ́gẹ́ bí àgùntàn eléyìí ti bẹ ní Australia àgùntàn Australia irun kọ́ mọ́lára rẹ̀ tó ṣe é pé wọ́n ti ṣe oríṣìí kílípà kan sábà ti gbélé àgùntàn yín lára yóò bẹ̀rẹ̀ sí ní fa gbogbo orun ara rẹ̀ nù tí èèfà aláfàtà yóò wá dàbí gbàtà ń bẹ́ wù lárí yìí fa ẹ wá rí irun yẹn tó ti gbélé mẹ́lẹ̀ wọn kò lọ fákìrì yẹn bí wọn ti fi sasọ wọn ò sì aṣọ yọ ọkọ débi pé wọn tún máa ẹkpọtì ẹ lọ sáwọn kọńtìrì ilé ayé rẹ ọlọ́run nínú àánú ẹ̀ pàṣẹ ìbá ẹtú tó sùn méjì mẹ́ta ẹtù máa kó sékèé ti ẹranko tá a bá bàa gbogbo orun ara rẹ̀ ní irun mi tó ti wù gèlè mọ́ torí ẹ̀ ọlọ́run ní atọ́ ń bẹ fún yín lára àwọn ẹranko wọ̀nyí bẹ́ẹ̀ náà nífẹ̀ẹ́ náà ara fún mi tó nírun lára púpọ̀ ọmọ èèyàn á máa lo àwọn àrùn yìí lakum fiha dẹ́fẹ́. àwọn afáàmì wọn ní ìtumọ̀ rẹ̀ wọn náà nípa àwọn àǹfààní wọn ń bẹ fún yín látara àrùn wa torí ẹ máa jẹ wọn lẹ́ran íńtẹ́ǹsì máa mú ní a máa tara wọn jáde wọn a máa fún wàrà àgùtà wọn a máa fún wàrà màálù wọn a sì máa ara ń a máa mú ni. lára àwọn ẹranko wọ̀nyí yàtọ̀ sí ẹ̀jẹ̀ wọn táwa gba ẹran tẹ́gbẹ́ bá kù síbi ọrùn rẹ̀ tẹ́lẹ̀ fẹ́ gbẹ́jẹ rẹ̀ mú gẹ́gẹ́ bíi ti àwọn ọ̀daràn mùsùlùmí ò gbọ́dọ̀ jẹjẹ torí kọ́nà wọn bá ti bá jẹjẹ léèwọ̀ torí ẹ eléyìí ń bẹ nú àǹfààní tá à ń rí mú lára àwọn ẹranko wọ̀nyí báyìí. لكم فيها دفء ẹ máa mú aṣọ látara wọn wọn mànáfíù àtàwọn àǹfààní lọlọkan ọjọkan ń nínú ẹsẹ máa gẹ́gẹ́ bí ìràkúnmí wọn wọn kì í sábà gùn ṣùgbọ́n bọ́mi ìyẹn bá ní màálù tí ń bọ̀ látọ̀nà tó ti ga kò sí tó burú wọn a máa gúnrú màálù bẹ́ẹ̀ pàápàá jùlọ ń bọ̀ ọba rẹ ní tí ń fà á náà ni àwọn àǹfààní ń bẹ fún wa lára àwọn ẹranko àwọn ẹran wọn jíjẹ là á máa jẹ ìyẹn á máa jẹ ẹran ara fún mi wọn á sì máa jẹ ẹran màálù wọn á tún máa jẹ ẹran àbúdà tó ti pé wọn níbi ẹran kó bá ti ṣe kéré sí bẹ́ẹ̀ lẹ́ran rẹ̀ máa dùn sí bẹ́ẹ̀ sì ló máa ń ṣàǹfààní bára sí ètò tó máa ti gbé ẹran ewúrẹ́. ẹran orúkọ ó dùn bí ẹran àgùtà lọ ó dùn bí ẹran àgbò lọ pàṣẹ ti bí ẹran àgbò ẹran àgùtà a lè fi wé ẹran màálù ó dùn bí ẹran màálù lọ ẹran màálù ó dùn bí ẹran lọ àmọ́ ẹran adìẹ ó dùn bí ẹran ó dùn ju ẹran òrúkọ lọ ni wọ́n sọ pé bí ẹran bá ti kéré sí bẹ́ẹ̀ ni máa dùn bẹ́ẹ̀ ni sì máa ń sàǹfààní fara bẹ́ẹ̀ ló ti jẹ́ pé tó bá dàgbà débì kan wọ́n padà máa sọ fún ọ pé gbogbo ẹran tó pọ́n máa máa jẹ gẹ́gẹ́ bí ẹran àgùntàn ẹran màálù ẹran àràfúnmi ṣùgbọ́n àwọn ẹran funfun funfun òní kó o máa jẹ gẹ́gẹ́ bí ẹran adìẹ gẹ́gẹ́ bí ẹja òní kó o máa jẹ nítorí pé ìwádìí ti hàn bí àwọn ẹran funfun funfun yẹn wọ́n sàǹfààní bára àwọn ẹran pupapupa lọ tọ́ba wa jẹ́ pé kó o rí ìpìyẹ sí àfi kó o jẹran pupa ajẹ́ pé dàdúró lórí àgùntàn nìkan àbí ewúrẹ́ lásán torí pé àwọn eléyìí wọ́n yẹ kó nira bára bí ẹran màálù bí ẹran ràkúnmí torí akramakumullah àǹfààní ń bẹ fún wa lára àwọn ẹranko wọ̀nyí tí èbá wa sọ lọ́run lọ́ba ti rà fún mi lórí ba ọmọ èèyàn ẹ bá wọ ẹni tó rí kìrìwò dúnú wa kọ́ wa dúró bó ti ṣe kìrìwò lẹ́gbẹ̀ẹ́ rà fún mi tó ń rí tìpa ọwọ́ a máa wò pé èmi lẹ́gbẹ̀ẹ́ rà fún mi rọ́ńdò mọ́rí ọlọ́run bá wa tẹ rà fún mi lórí bàbá wa àwọn ọmọdé kéékèèké àwọn ni wọ́n fa ìjánu rà fún mi lọ́wọ́ bí rà fún mi ti ṣe tóbi tó rà fún mi kò máa tẹ̀lé wọn tó fà á pé kó lóso yóò lóso tó tó fà á pé kó dìde yóò dìde tó fà á pé kó lóso ọ̀fẹ́ kù yóò tún gbẹ̀yìn rẹ̀ kù ọlọ́run lọ́ọ́ tẹ̀ lórí bá mélòó nu alẹ́ rò kó lè múra fún mi tó bá dìjà yóò sì gbogbo wa pàdé ràkúnmí gbòòrò wọn ń pè ní hayawaanu àkóòdè ẹran tí máa dìyàn nù bẹ́ẹ̀ ni ràkúnmí ó lè sẹ́ ràkúnmí ó lé lọ́dún yóò di ọ̀nà yóò fi àjọ náà níjọ́ tó bá pé bóyá kìí àmà ló ti nítorí pé tí ràkúnmí bá ya ẹnu rẹ̀ tó bá sọ orí rẹ̀ sínú rẹ̀ yóò rí pọ̀npọ̀ ọ̀rùn rẹ̀ lápàjá tí ràkúnmí ti máa pa yẹn. ẹranko tó wá ní agbára báyìí ọlọ́run tẹ lórí bàbá ẹ̀gbọ́n tí a nàbì sọ̀rọ̀ lọ́wọ́ àti sọ́là ń sọ̀rọ̀ níbi ràkúnmí bíi màálù ká tó wọn sọnù èyí wá rí i tani ràkúnmí baba alágbádá ni màálù baba dóòlà ni o má mú o wọn sọ pé mo rí e wá a máa mú bọ wá lé o wọn ní kí ló dé anabi sọlọ lọ àlùfẹlẹ ẹnjẹ ọjẹ wà nù àánú kí ló gbé ọ débi kó rí ràkúnmí ọwá lórí yìí ò ń gbé bọ wá lé ẹnjẹ ọjẹ wà nù rẹ torí kọlọ ti dánù rẹ táǹkì bẹ́ẹ̀ tó bá jẹun kò jẹ́ kó lọ sí final stage oúnjẹ kó pamọ́ sínú stọọmù àsìkò tí níbi bá wà yọọ ma wá kó kóònù stọọ yọọ ma dá padà sẹ́nu yọọ ṣẹ̀ṣẹ̀ wá jẹ ní yọọ wá lọ sí final stage tòtẹ́lẹ̀ yìí lọ́wọ́ àmọ́ dààmú púpọ̀ ń bá wa koríko àsìkò tí ń jẹ tí ń jẹ tí ń jẹun ó ń kó pamọ́ ni bẹ́ẹ̀ náà ló mi ó níbi tí máa kó pamọ́ sí bẹ́ẹ̀ náà ni màálù ẹnjẹ ọjẹ ẹnbẹ ńkùn rẹ kódà àwọn àkùtàn wa tóbi lórí ewúrẹ́ àwọn náà máa sọ oúnjẹ sínú tí ò tí ì jẹ nǹkan tí wọn nídìí ní torí ẹ lẹsìrì pé ọ̀kájú àwọn ẹranko pọ̀ wọn àti nídìí oúnjẹ wọn wá jẹ wọn wá yọ bá kété láwọn ọlọpọlọ kan tá a fẹ́ fi máa wá màkàn kí nìkan á wá yanilẹ́nu fún ọ jẹun jẹun jẹun jẹun tí ẹ ti á bọ̀ dé anábì sallallahu alaihi wasallam ó sì ní kí ọ̀sìn ìdáka jẹun ìdáka kejì nínú mẹ́ta ẹ̀fì mu ìdáka kẹta nínú mẹ́ta anábì ní ẹ̀fì sílẹ̀ fún mímí ńgbà bá ti jẹ àjẹ ránkùn àjẹ yó àjẹ ìgbọ́kọ̀ èyí gbọ́nmá yọ̀ọ́kàn tó tó rẹ̀ òjì ẹ̀ tó fẹ́ dákú ni pé ah, ẹ wá fọ́ sọ́ bàbá yìí torí ẹ̀ àmọ́ àwọn ẹranko tiwọn à àti ẹ̀kọ́kọ̀ ní tiwọn tẹ́lẹ̀ náà mẹ́rin bá ń fún ẹranko lóúnjẹ láti onídọ̀ọ́lá káàtì pé mo yó yọ́ọ́ máa gbà náà ni yọ́ọ́ máa gbà náà ni bí yẹn bá wà rọra ronú pé àwọn ọlọ́kùn làwọn kìíní ń jẹ kìíní ẹranko làwọn àwọn ò ní sẹ́bí kó sì yan lọ torí ìsẹ́bí ìhùlẹ̀ lẹ́yìn máa fi sẹ́mà wá ju ọ gbogbo ndí ń bẹ nu sọmọ àti ndí ń bẹ nínú rẹ gbogbo wọn ní sàkómọ bọlọ. àkàràmọ fún wa anábì sọlọ bá àti sọlọ ni ẹni tí ó fi dáàbò bóra rẹ ló ń bẹ lára ní ìsè bọ́dà kọjá kìnnì ńlọrun àti ràkúnmí wọn bá ti fẹ́ sòfè lóhun àti màálù wọn bá ti fẹ́ sòfè sẹ́mi pé kìnnìún lè padà rí wọn pa ọ́ amúnà ọgbà ọ̀nà ọgbà nítorí pé ó ṣeéṣe kọ́lọ̀ wọn ní kí ibi gbogbogbò kìnìún ó déédéé para fún mi àbá ó lè bá bẹ̀rẹ̀ àlùfíà torí pé tó bá kún kẹsẹ́ bá tó dáńfà ó lè bá bẹ̀rẹ̀ àlùfíà ẹ̀mọ́ yìí dàgbà mú rere tọ́gbà kìnìún ní ipa àgbàtẹ́lu tí kìnìún sì bá bẹ́ẹ̀ tọ́ba dàgbé ya kò ní o kò léyìn ọ̀gá ìwọ́n lọ fún ní agbára tí kìnìún bá bá bẹ́ẹ̀ lọ àwa àwa lọ súnmọ́ àgbàmù rere tó sì jọra fún mi àfa tọ́ba tọ́ ń pa abú yìí èèyàn bá bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ náà ni màálù ọlọ́run ti fún ọ ràkúnmí tàbí màálù tó bá bọ́ tọwọ́ kìnìún kìnìún lè padà fáwọn ìkókò gán lè fi sóbì ọ àmọ́ táwọn náà bá ti dé déédéé èwo rẹ̀ àfa ọ̀ ní bara rẹ̀ jẹ́ nítorí pé tó bá kí ìwo bọ́ lọ́rùn lọ́rùn ó lè yọ lójijì tí wọ́n ní tí wọ́n fi dáàbò kura nígbà tó ti gbé àìmọye ńlẹ́fọ̀n kan lọ́pàá kìnìún ẹ̀fọn ẹ̀yọ̀ kan lọ́pàá kìnìún nítorí pé kìnìún rò ó kó wọn fi so di alẹ́ ọlọ́run wá gádàrá kẹ́kọ̀ọ́ fi tó ń jọ àìmọye irú ẹ̀ ló ti ṣẹlẹ̀ torí ẹ̀ àkọ́mọ̀kọ́ wọn ọlọ́run lọ tẹ̀ra fún mi lórí ba fún wa tá à ń fi ń kìí sèyàn tá a bá tún di ẹrù sí ní ẹgbẹ́ ọ̀tún wọ́n tún di ẹrù sí ní ẹgbẹ́ òtún wọ́n tún wá gbé ìjókòó lé lẹ́yìn eléyìí tí wọ́n tún ṣe wọ́n tún ṣe bí aburada lé lórí pé kó ràn ọmọ pẹ̀lú tí ń bẹ lórí ẹ̀ làkúnmí ó tún tẹrí bá pé ẹgbẹ́lé mi lórí ẹgbẹ́lé mi lẹ́yìn wọ́n tún fà pé kó lóṣù ẹni tí ó tún lọ jókòó nínú ilé tí wọ́n gbélé lẹ́yìn tí ó tún lọ jókòó ní rọ́ọ̀n làkúnmí ó tún ní kò ní kò ní bìtẹ̀bí gbèsè àwọn aláṣẹ lórí ìgbà ọlọ́ọ̀rọ̀ ọkọ láàrin. bákan náà ẹran ọlọ́ọ̀tún ṣe lẹ́tọ̀ọ́ fún wa ẹ̀wòye ẹran tá à ń mú lójúmọ́ kan tá à ń jẹ lójúmọ́ kan ẹwọ yẹn màálù tá à ń pa lójúmọ́ kan bá àti ẹ̀ máa rà fún mi láwùjọ wa lọ títí màálù ńkọ́ tá à ń pa lójúmọ́ kan ọlọ́lọ́mọ yìí kíkọ́ nílùú kọ̀ọ̀kan ọlọ́lọ́mọ yìí kíkọ́ tó ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá kò sì ní kí màálù ọ̀sán kò ní ká gùn sàn oníkàdé ọ̀tán àánú ọlọ́run bá kọ̀. bákan náà à ń tó mú wàrà lára àwọn ẹranko wọ̀nyí àmú wàrà lára wọn gbogbo yògọ̀tù yògọ̀tù tá a mú mílíkì mílíkì tá a mú àmọ́ ṣé àwọn yògọ̀tù yìí sá fún mi àwọn mílíkì yìí tí wọn ti fún ẹ ṣàtọwọdá torí ẹyin ló máa wọ fílè màálù àbí ẹ màálù mélòó láwa fún mílíkì lára sáàpù sáàpù gbogbo ẹni tó wà lẹ lójúmọ́ à tó bá jẹ pé àbá ń sin màálù ẹyẹ lọ wòran ní fáàmù bí tó bá ti sin màálù màálù ẹ yọ kan iye lítà mélòó ni wọn fún lára rẹ láti lò kàn. míì wọn sì lè fún mílíkì lára rẹ̀ lẹ́ẹ̀mejì lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ ó ti fẹ́ẹ̀dì lórí bí irú màálù bẹ́ẹ̀ ti dá pàápàá jùlọ irú àwọn màálù Holland àbẹ́rẹ́ màálù tí mo wọ́n máa ti kófíà tí wọn náà tí ó tóbi barakata barakata àbá tọ́ba lọ sí irú rẹ̀ tọ́ba ní Greenland wọ́n wá máa fún kọ́dà ọkọ̀ tá à níbi tí mílíkì yẹn máa ń pọ̀ jù wọ́n ti sẹ́ẹ̀tì àwọn ẹ́ńjìnì tí bá ní fún mílíkì tí wọ́n lára wọ́n kàn máa fún ni yáá àtàràbọ̀tàrà lọ. táwọn màálù tí wọ́n náà wọ́n ń tíra ẹ̀rọ àwọn fúlàní gbogbo gàlà wọn náà gbé mílíkì káyé wọ́n á tún máa ta wàrà gbogbo ẹ̀ mílíkì náà ní tòǹtòrí ẹ̀ alihamudulilayi kódà tẹ́bi bá pa fúlàní tí ń da màálù lásìkò tó máa màálù ń bá mu wàrà tí mu yàyà rẹ̀ àwọn bàbá sàmárì tí ń da màálù àwọn náà máa gbẹ́nu sí àárọ̀ yẹn abẹ́rẹ́ rírí ee ìgbà ìyàlẹ́nu lọ́nà wa ti gbẹ́nu síjọ yẹn ó ká máa bàbá ah ẹ̀lẹ́yìn àti ní màálù tó orí ẹ̀ ọlọ́run ẹ̀fọ́ ẹlẹ́dàá olóṣè gbogbo eléyìí nínú àwọn àǹfààní dàrí lára àwọn ẹranko yìí. mélòó lẹsẹ kà nínú àǹfààní tí ń bẹ lára ẹran wàá pa jùlọ ràkúnmí ni màálùú ni ni kí ni ń bẹ lára wọn tí ò wúlò ìgbẹ́ wọn kan wúlò ajílẹ̀ nígbẹ́ wọn nítorí pé tẹ bá ń fìgbẹ́ wọn tẹ fi ń dáko aburú àti ìtìlẹ̀ láéláé yàtọ̀ sí ajílẹ̀ ìgbàlódé tí máa kó gbogbo ọ̀rá alẹ̀ kó gbogbo ọ̀bá yá sílẹ̀ ọ̀wá di apúrí ilẹ̀ tí ò ní dé dáko má ìgbẹ́ ra fún mi Allah ìgbẹ́ màálù àgàdá bẹ́ẹ̀ náà nígbẹ́ àwọn àgùntàn bẹ́ẹ̀ ni gbogbo àwọn àgbẹ̀ yìí. àǹfààní ni kódà ìsìláàmù bínú sí kọ́ ọ̀rà kọ́ ọ fi dáko nítorí pé ìgbẹ́yìn gbogbo nǹkan náà ní ìdájọ́ ẹran gbogbo nǹkan ohun tí Islam bá ní ẹran rẹ̀ tọ́ fún jíjẹ ìgbẹ́ gbogbo tí bá ní ẹ kí wọn lè rí sí gbàdá ni sẹgbin ni àbí sẹgbin ìgbà ẹlẹ́dẹ̀ ńkọ́ ìgbà màálù ńkọ́ ntọmani ìgbà ràkúnmí ntọmani ìgbà àgùntàn ntọmani ẹnìkan mọ sàlù aládán àgùntàn wa fi ìgbẹ́ rẹ̀ ti ń yà lọ́wọ́lọ́wọ́ ó fi rẹmi lásán kí lẹsọ fún un gba ìgbà tí ìlú ẹ lára sọ̀rọ̀ ẹ lọ sí sọlá tí o ní kékeré kó mi bọ kó mi kọkìn kí ló yí ọ lọtọ tètè lùbọ bá yí yàn lásán yẹn máa dákun lọ sí sọlá ti lọ sí wa. tọ ìtọ̀ ńkọ́ ìtọ̀ gbogbo nǹkan ìdájọ́ ẹran gbogbo nǹkan ni gbogbo ẹran tó lọ́wọ́ bá ti dídẹ rẹ̀ lẹ́tọ̀ọ́ ìtọ̀ rẹ̀ náà kọ́ ìtọ̀ máa àǹfààní bẹ́ẹ̀ nù tọ́ màálù àǹfààní ní tọ́ ràkúnmí àǹfààní ní tọ́ àgùntàn a lè lò ó láti fi sòògùn àrẹ̀ tó máa ń ti wá. a ti kọ́ eléyìí látọ̀dọ̀ anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam àwọn kan wá bá nàbí wa sallallahu alayhi wa ńgbà tí wọ́n gba Islam ibà ń yọ wọn lẹ́nu wọn bá nàbí sallallahu alaihi wasallam pé bá yọ àmàlẹ nítorí pé Madina tẹrí yẹn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ìgbà táwọn mùsùlùmí kọ́kọ́ ti Mákà wá Madina ọsẹ gbé ó ti pọpúlà yìí pé ìlú báyìí láyé jọ dẹ́kọ̀ ọ̀wé yẹn díẹ̀ ní gbébẹ àwọn yẹn máa ń sá kù ṣùgbọ́n gbàdánù bẹ̀sọ̀ lọ́wọ́ àlùsílẹ̀ tó dé Madina ọ̀wá fẹ́ lọ́wọ́. وني اللهم حبب إلينا المدينة كما حببت إلينا مكة ọlọ́run fi ìfẹ́ mẹ́dínà tó wa lẹ́nu gẹ́gẹ́ bó ṣe fi ìfẹ́ mẹ́kà tó wa lẹ́nu. ó tún wá bẹ́ẹ̀ lọ ìwọ náà gbogbo ọgbà gbogbo àmódi gbogbo àárẹ̀ ṣé ń bẹ ní mẹ́dínà ọlọ́run bá wa kó bá wa ká bá wa mú kó ń bì lọ́wọ́ bá wa sọ sí ibòmíì ọlọ́run bá ka gbogbo àárẹ̀ gbogbo bá burúkú ọlọ́run ká kó Madina ọlọ́run wa lọ sọ sílùú pátá pé ní alùjọ́fà jọ́fà yẹn ibẹ̀ ló di ẹ ká lọ gbé mi kọ́ ká lọ sí ìrọ̀ ibẹ̀ ni mi kọ́ ti wà àwọn tá ń lọ láti Áfíríkà tàbí lọ sí hajj tàbí umra ṣé wọn rí jọ́fà yẹn gbàtọ́ lọ́n lọ da ibà gbogbo àmúdi Madina tó dà síbẹ̀ ìlú táwọn èèyàn ti máa gbé tẹ́lẹ̀ ìlú ń dahoro ó ń dahoro títí kò kò dé gbé ìlú kan wá ń bẹ tòsí rẹ̀ wọ́n ń pẹ̀lú yẹn ní rọ́ọ̀dẹ́gùn rọ́ọ̀dẹ́gùn yẹn làwọn èèyàn ti máa ń gbé ìram lọ ẹni ọba tó ọ lọ fún jọ̀ǹkà ọlọ́run ti kó gbogbo àárẹ̀ àtàmójì màdínà ọjà tó torí ẹ̀ ló ti jẹ́ nìyí kápọ̀ nbẹ́ Madina ẹ̀wù ọlọ́run bí tuntun máa ń sọ láàrin. ìlú bani o tẹ́lẹ̀tẹ́lẹ̀ o tí gbogbo ayé ti máa pé ìlú bani o nísìn kápọ̀ nta rẹ̀ wọ́n máa Áfíríkà ọlọ́sọ̀ hajj ọlọ́sọ̀ umrah àkóńtẹ̀ ńgbọ́n. àárẹ̀ wá ń ṣe àtìtì mà bíbà àti mà ti wá àti àgà òní ti pé diagnosi ìrọ̀ kí wọ́n fẹ́ kí wọ́n diagnosi láti mọ̀ pé máa ń ṣe. ìbò ti máa mọ̀ pé eh, òtútù mọ́ eh, at the same time orúkú mọ ọ̀ngbọ̀n eyín rẹ ọ̀nsáyín kékeré. àbá ọ̀wá lọ sọ sí ìtò wa ìgbà ní ìdàgbàlá. dókítà ọkọ̀ọ̀kọ̀ wù ọ́ lọ pé wá ibà ni a okay no wonder Africa ló ti wá ṣé ọ̀sẹ̀sẹ̀ dé ni àbí báwo. ìṣẹ̀ṣẹ̀ dé bí nàmọ̀ àánú nínú ìfọ̀sẹ̀ ìbò lè mọ́ mi ọlọ́run ti kó gbogbo ẹ̀ kó ó dàbí ìgbà tó bá ní hiv múyàn ní nàìjíríà lẹ́kọ̀ọ́ ọlọ́run sáánù wa tó wá ti clear state of emergency lọ sí ti pé everybody ẹ sọ̀rọ̀ abẹ́lé yìí máa isolate ẹ bẹ́ẹ̀ ni wọ́n ti isolate ẹ ní romadina torí pé bàbá torí kọ̀ọ̀kan mọ̀ ẹ fọ́nkán bẹ́ẹ̀ bá lò ní bíbà ọmọ wa ò ní rí táwọn ẹ̀fọ́ mi ṣe gbogbogbò nàìjíríà wọ́n ti mú ẹ̀jẹ̀ yóò tọ́ alẹ́ ọ̀sọ̀rọ̀ bá àdúgbò lẹ́sẹ̀ tàbí báwa ń dàwọn eléyẹn náà wọ́n ẹ̀sẹ̀ ka ìsàn sẹ́mi pé ní ìsìndẹ́yìn bá ti pẹ́ nù ìsàn àtẹ̀jọ́ ti ṣe ka ìsàn ó nílùú láti ti máa ṣe táwọn méjèèjì ó lè yàtọ̀ díẹ̀ síra nísìnyí wọn sọ fún mi pé ẹ nígbà tí ẹ ọsàlù aláàlọ tó omi wa tán ìmọ̀ bí mo tó dáàdi kọ́ owó mi lọ á wọ́n ti islam amẹ́nìkà ẹ̀sẹ̀ gba islam ó ní àní irun kómi tó wà ń bẹ yóò tó fún wẹ̀ irun kómi tó àdó ọ̀yà ẹ̀yọ́ mọ́ ẹ lọ́ bá wọ́ mi ọ̀yà lọ́sibí lọ́sibí àbí wẹ̀ kọ́ ni àmọ́ wọ ọtọ́ yọ fún kiri ó ti di ìrántí láti di olóṣèwà ní islam àpẹtọ́ ti kú wọ́n dàbí àpọ̀jù ọjọ́ a máa ṣe ọ̀jọ̀jọ̀ wọn a máa bẹ̀rù kọ́ ọmọ tó ń gbà wọ́n ṣe kọ́ wọn kó mú wọn lọ sẹ́yìn mú wọn lọ bá àwọn ẹni tí afúnirakúnmi pé ń tọ́jú wọn fúnra wọn ń tọ́jú rẹ̀ fáwọn aláìní fún òkú ó wá ní sẹmátì bẹ kí wọn gba ìtọ̀ àwọn ràkúnmí yẹn fún fún wọn oògùn bàtẹ fi wọn ẹjẹ fáwọn náà oògùn bàánù látọ̀dọ̀ ànábì Muhammad ọlọpàá àwọn àlejò àti sẹlẹ ó sì gbà fún wọn wọn mú ìtọ̀ ràkúnmí wọn bá gbádùn àmọ́ wọn ní ìsúlọ lọkùnrin bíi kọlọkùnrin tí wọn bá fi dúdú pẹpọ bá tó dáa ìkàmọtò ni wọn wọn bá ra àwọn darandaran yìí ẹni tí alẹ́kàgbà alẹ́ bá wọn bá ra wọn wọn á da wọn dùbúlẹ̀ wọn wá ka èso mọ́ wọn lẹ́yìn bẹ́ẹ̀ ni wọ́n ti gbẹ̀mí gbogbo àwọn èèyàn ẹ̀rí orí orí tó orí tó sòrò sí ìsìláàmù dáná wà gbà ètò tòdó nígbà táwọn ibi gbọ́ sọlọlọ àwọn àríwá ìṣẹ̀lẹ̀ anábì wa pa aláṣẹ pé kí wọn wá àwọn kan bí kíbi tán bá wọ wọn sì wá àwọn lílo tọ gẹ́gẹ́ bí wọn ti ṣe ka èso mọ́ àwọn darandaran lẹ́yìn tí wọn fi kú anábì ni wọn kí èso mọ́ àwọn náà lẹ́yìn tòtòrí pé gbàtà bá fi wọn ìkà náà láti kú ìwọ ò ní pa ẹnìkan kọ́ ọmọ agbélé ayé gbádùn tòótọ́ bá gbé kú gbádùn wọn náà tọ̀ wò. bẹ́ẹ̀ náà ni ìtọ̀ màálù a lè mú láti fi sòògùn tí máa ń ṣe wá láàárẹ̀ ọlọ́run bá ní ó fún wa ní wọ́n. bẹ́ẹ̀ náà la lè mú tọ́ àgùntàn ọlọ́run bó mi wò wá sàn. ìtọ̀ wọn ìdájọ́ ẹran wọn lónìí kìí ṣẹ̀gbìn torí ẹni sì fi ìtọ̀ màálù tó bá ta sí wa lásán àbí tọ̀ ọ̀rọ̀ àkọ́mí àbí tọ̀ àgùntàn ẹ má kọ̀ kankan mímọ ọkọ̀ọ́rú eléyìí àti ìjùlẹ̀ àti gbóronù tó fi tẹ́. ṣùgbọ́n ìtò èèyàn ẹgbẹ́ ni o wọ́n wá ti àgbo kan fún ọ wọ́n á ní tí ọ̀rẹ́ ló fi pè é ọlọ́mọdé ní yorùbá lẹ́nu ọwọ́ àwọ̀.

mùsùlùmí làwọn àwọn èsì káfíò ìdí ìsìlámù wọn bá ní pọ̀tọ̀pọ̀tọ̀ náà ni bí ọba ti tẹ́ omi lásán ni ẹbí kì í ọlọ́run ni ó fi òṣìṣẹ́ kìí ṣe ògógóró tẹ̀lé kíkà àbí tó fò àgbọ̀dọ̀ kíyè sára ń bẹ̀ yẹn. àkọ́rọ́mọkùnrin wọn àwọn ẹranko tẹ́ rí yẹn nínú àǹfààní tá à ń tún rí lára wọn á wọ́ wọn àǹfààní ẹ̀yin mẹ́yìn nǹkan náà fa àwọn ẹranko sí tètè báàgì lẹ́fẹ́ tó àbí bàtà àbí bẹ́líìtì fáwọn ẹni tó so má kùn àbá kó àbá àwọn wọlé gbogbo eléyìí náà ẹ̀rí pé àwọn náà ni wọ́n ń lò àwọn àǹfààní pọ̀ àrẹ̀ ẹ̀rọ ṣùgbọ́n o bàbá fẹ́ fi ìtẹ̀ ẹranko la fẹ́ máa lò lóru ètò ti dáa jù ó náà ní kó jẹ́ pé ìtàn yẹn kò fi pẹ́lẹ̀ torí pé tí ìtọ̀ ẹranko wọ̀nyẹn bá ti pẹ́ ńlẹ̀ á máa ní agbára o nísìnyí tọrọ àfúnmi tó bá gbé kalẹ̀ tó bá ti pẹ́ ńlẹ̀ tó bá lọ fẹ́ mú á ẹni tó bá láyọ̀ lè mú tí ìyẹn bá sì wà tó bá tó bá tó bá gbé ó wà sẹ́ńsítìfì sí àwọn nǹkan tó bá ti pẹ́ ńlẹ̀ ìyẹn lè fi fún yóò tó kọ́kọ́ mi gbogbo ara rẹ̀ ẹ̀rù ń bà wá kó má jẹ́ pé pípẹ́ ńlẹ̀ títọrọ àfúnmi gan bá pẹ́ ńlẹ̀ ó lè ṣiṣẹ́ oppositely lọ́wọ́ àti wọn pé wọ́n bọ́ gba ìtọ́ màlúù wa ìtọ́ ràkúnmí wa láti mẹ́dúkùrí ìtọ́ ràkúnmí wa láti kánù láti záríà yóò tó àmọ́ sọdún kan lọ́dọ̀ rẹ pé kí ni màlúù wa tó òbúrò ẹ lò sọ màlúù. títọ̀ màálù náà bá tún pẹ́ amadi gbàmí ẹ̀rí tí yóò bọ́ sọ pé gun onóko nǹkan dénú nígbà tí ìtọ́ ti pẹ́ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ ọ̀hà dé gun onóko wọ́n bá tún wá lọ kó ẹ̀rù jẹ̀jẹ̀ náà tún kóbo ẹ̀rọ pé nǹkan ẹ̀ lè ti pẹ́ á kó ọlọ́run bẹ ẹlẹ́dàá o ó fi àǹfààní fún wa púpọ̀ lára wọn pátákó wọn tá a fi ń tẹ̀lé àǹfààní wà mẹ́ ihò wọn àǹfààní wà mẹ́ wọlé ìpín lópin ìgbà tó bá dé pé ẹ yọ wọn nígbà tó tọ́ tẹ bá fi lè yọ ìwọ ẹran nígbà tí ọ̀tọ̀ kò lè ṣàǹfààní tẹ bá yọ pátákó rẹ̀ nígbà tí ọ̀tọ̀ kò lè ṣàǹfààní nítorí pé àtiwọ́ àti pátákó ẹsẹ̀ ẹran àti igun rẹ̀ gbogbo àwọn kan wọ̀nyí ń bẹ nínú jẹ́mi máa wọ̀ ẹ̀mí ń bẹ lára igun ẹran ẹ̀mí ń bẹ lára pátákó rẹ̀ ẹ̀mí tún ń bẹ lára igun rẹ̀ torí ẹ̀ ló ti jẹ́ pé ọ̀kọ̀ọ̀kan nínú mẹ́tẹ̀ẹ̀ta yìí tẹ́ ẹ bá ti lè yọ ọ̀kan nínú rẹ̀ lára ẹranko nígbà tó sì wà láàyè ó ti dàgbé ẹ gbọ́dọ̀ lóko tẹ́lá ti lè gé ìwọ ẹran láàrin ẹran láàyè ó ti dẹ̀gbẹ́ tẹ́ ẹ bá fi lè yọ pátákó rẹ̀ lẹ́sẹ̀ láàyè ó ti dẹ̀gbẹ́ ẹ gbọ́dọ̀ ló déékún rẹ̀ ńkọ́ bákan náà torí àwọn sọ fún gbogbo ntẹ́mi bá máa wọ̀ ẹ gbọ́dọ̀ yọ lára ẹranko láàyè àmọ́ nǹkan tẹ́mi kì í ẹ lè yọ lára rẹ̀ kò sì ní jẹ́ iná làpèjúwe irun tí mo sọ wọ́n ń fá kúrò lára ẹran láàyè kúrò láti mọ̀ pé mi wọ ara rẹ̀ mi wọ ara rẹ̀ wọ́n ní kíkórè jíjẹ̀rora ni jíjẹ̀rora ṣé ìrora ń bẹ fẹ́ràn nínú pé ń farun kúrò lára rẹ̀ kò sí ìrora kódà inú rẹ̀ tún lè máa dùn pé atẹ́kùn tẹ̀ fẹ́ sí yẹn lánàá yàtọ̀ sí ìwo tẹ́ máa ń yọ ìwo àá ẹ̀yìn náà ó rí bí ẹranko sí máa kéjì máa sùn pátákó ẹsẹ̀ rẹ̀ tí ekun lẹ́wọ̀ ayọ̀ láàrin ẹran láàyè tí òní ké yókè yàtọ̀ sí sẹ́mi kì í wọ̀ rẹ̀ náà nàbì sọ̀rọ̀ bá a lù sẹ́mi òní máa ń fobi iná mi ní ayé ọ̀pọ̀ ọ̀mọ ìjẹ́ gbogbo nǹkan tí wọ́n máa fi lè yọ kúrò láàrin ẹran tí ó bẹ lẹ́nu láàyè nǹkan yẹn kò kú náà.

ibi ká máa fi tàǹgbà ní lára wọn àmẹ́tì ẹ̀ wọ́n kọ́ ẹ gbọ́dọ̀ gbá o ẹ gbọ́dọ̀ gbẹ̀dẹ̀ ẹranko fẹ́fẹ́fẹ́ mu o ẹ gbọ́dọ̀ gba ẹ̀jẹ̀ ẹranko tẹ́lẹ́fẹ́ fi wẹ̀ o fẹ́ẹ́ fi ti àwọn ọ̀daràn ẹ gbọ́dọ̀ gba ẹ̀jẹ̀ ẹranko kẹ́lẹ́fẹ́ kẹ́lẹ́fẹ́ fi para o fẹ́ẹ́ fi ti àwọn ọ̀daràn mùsùlùmí ètè báyẹn wọ́n ti gba ẹ̀jẹ̀ ẹranko kọ́ lọ fẹ́ẹ́ fi tírèèni ẹja tó ń fi hàn òṣèjá fẹ́ẹ́ àbíkọ wa gba ẹ̀jẹ̀ ẹran kẹ wa kó kalẹ̀ pẹ fẹ sọdẹ tó àtìfíṣà ọlọmọdé ọlọmọdé àtẹjẹ kújẹ pẹ̀lẹ́ ìgbà tọ Ọlọ́run láwọn àǹfààní yìí ń bẹ fún yín lára àwọn ẹranko wọ̀nyí báyìí wọn mi nà á dẹkùnú nínú àwọn ẹran wọn náà lẹsìn jẹ talọsẹ màálù léwọ̀ talọsẹ ràkúnmí léwọ̀ talọsẹ àkùtà léwọ̀ talọsẹ ẹran àgbò

ọlọ́run bá sọ pé nínú rẹ̀ láti jẹ́ ó fi ń sàpèjúwe pé kò sí bá ti lè jẹ ẹran tó dàjẹ́ gbogbo ẹran ayé tán ẹ jẹ ẹnu rẹ̀ fà yókù sí i kò sí bó ti lè fún tó ẹran tó ẹran padà tó ọlágara náà ẹ bá wọ ẹran tí máa bọ́ ẹran ẹ ti pọ̀ tó kù àyà tó wá ń dá tọ́lù lórí ẹran tó ní tí ń tò mọ́ ọláìsí jẹ́ táwọn á fi wọ nìkan sílẹ̀ tó ń jẹ́ ọjà ẹdínwó kan yóò rùn sùn kọrun tí a rí kò sí wàhálà títí ọ̀la nígbà tí inú bá bẹ̀rẹ̀ sí ní pété sọdọ́dí kọ́ lọ tẹ́lẹ̀ ọ̀gbà físà ọ̀wọ́lé ọ̀gbà físà ọ̀jáde ọ̀gbà físà ọ̀wọ́lé àbá yóò rí ẹran yóò tà wọ́n máa gbé ẹran kalẹ̀ ó lè fi ẹ bá wọn abẹ́sẹ́ láì jẹ́ pé yín ti torí ẹ̀. ló ti jẹ́ pé ẹ̀yà jẹ́nu ẹ̀ ní ẹ̀pà yòókù ọlọ́run ọba ẹlẹ́dàá wa ló ti bẹ́ẹ̀ fún wa. walakum fiha jamalun àti pé nínú àwọn ẹranko dáwé ọlọ́run ní a tún dá àwọn ara fún mi fún yín ọlọ́run bá tún dá ara fún mi sọ yàtọ̀ láti fi hàn bó tún ṣe pàtàkì tó láàrin àwọn ẹranko yòókù. àǹfààní tíra fún mi ń ṣe fún wa ó tu ètí màálù ń ṣe lọ àǹfààní tíra fún mi ń ṣe fún wa àgùntàn ò lè dì àǹfààní rà fún mi a lè rí gbogbo ẹ̀ láre ewúrẹ́ ọlọ́run ọba ló ṣe léyìí fún wa màálù náà ìṣe lọ́la àǹfààní ìṣe ni gbogbo nǹkan ara rẹ̀ wúlò lọ́dọ̀ àwọn mùsùlùmí lọ́dọ̀ àwọn ẹni tó fọ́ ọlọ́run gbọ́ lọ́dọ̀ àwọn ẹni tí ọ̀sẹ̀ ọ̀sẹ̀ bọ́ gẹ́gẹ́ bí àwọn Hindustan ọmọ India tí wọ́n ń bọ màálù àwọn tó ti sọ màálù lọ́lọ́run wa bẹ́ẹ̀ làwọn India tọba tẹ tọ́ọ̀nù náà màálù ní kòbókò a ó lè lo ẹ̀wọ̀n péré ní India ọ̀sọ̀ rẹ̀ olólù àwọn olúwa tó wá wà ń kó balẹ̀ lù tó lù wá wá rù sẹ́wọ̀n pé nǹkan ala káfíìrì ò ní là káfíìrì ò ní là olúwa ti ń sun kájí wọ́n ti tún máa gbá ìgbẹ́ ìtùtùnú tìtù wọ́n tún máa fi rárá kó olúwa wá yàgbẹ́ lẹ̀ olúwa kó àlùbáríkà sí bí ẹgbọ́n àwọn àtẹ̀tẹ̀rẹ̀ òkú náà bọ́ àkàràmọ̀ fún mi lọ ràkúnmí àǹfààní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àǹfààní bẹ́ẹ̀ bẹ́ẹ̀. حين تريحون وحين تسرحون أقوم يا ماما يكوي pàtẹ́ máa ń darí bọ̀ wálé nírọ̀lẹ́ ràkúnmí a tún máa bá yín kó ẹrù yín a máa bá yín gbé ẹrù yín a máa gbé ẹ̀yìn gan alára nígbà tẹ́ ń bá ń fi àgbẹ̀ mọ́tò máa ń jáde lé ràkúnmí a gbé yín wálé nírọ̀lẹ́ a gbé yín jáde láàárọ̀ kò ní kọ́rẹ́ òun kò sì ní kó sóun ẹ̀yìn rò òun ẹ̀bùn wà bólúkí ọlọ́mọdé subahana lọ ọlọ́run náà lọ gàdé ọlọ́run fún ní egun ọlọ́run fún ní agbára tani bá wọ tani bá wọ ogun wo lẹ́fún ọlọ́run ọba ló fún lágbára yìí wọ́n ti àmì ẹ̀ka ọ̀rẹ́ fún mi. إلى بلد لم تكونوا بالغيه إلا بشق الأنفس takumi atuma bá yín kó ẹrú lọ sáwọn àlù tó ṣe pé ẹ lè débẹ̀ àyàfi kẹmí ọbẹ kọ sẹ́yìn pé láyé jọ ẹsẹ̀ ni wọn máa fi rìn irin ràkúnmí ọyàtọ̀ sí rìn ẹ ọdà bí ẹsẹ̀ tẹ́ ń bá ń fa ràkúnmí lọ àbí tí ràkúnmí náà bá ń rìn lẹ́sẹ̀ tẹ́ ń jọ lọ ẹnìkan ò ní jẹ́ nìkan gẹ́gẹ́ bá a ti máa ń rìn náà fún mi náà kò ní yára jù yẹn lọ ìrìn rẹ̀ ọ̀gbẹ́rẹ́ kíkà lè mú ní máa rọ̀ láàrin òun náà máa sáré o tó bá kankan sáré o àmọ́ kìí ṣe bíi tẹ̀sí àmọ́ ìrìn rẹ̀ gẹ́gẹ́ bí ìrìn ọmọ èèyàn lórí ràkúnmí àwọn ọba ní gbẹ́rù lọ sí àwọn àdúgbò àlè àti kẹ́mi ọbẹ̀ kọ wọ́n á ti ẹrù sínkù lápọ̀ ọ̀tún lápọ̀ ọ̀tún ẹrù o ó lè jẹ́ bí àpò márùn lápọ̀ àpò márùn lápọ̀ bí kẹ́ẹ̀dì ráìsì àpò márùn lápọ̀ márùn lápọ̀ ẹ̀yin ó ti jókòó lórí ràkúnmí ràkúnmí ó lọ yá ni yóò ti máa lọ kò ní bínú dẹrù ni pé ńgbà máa bá ti dànù orí yó rárá yóò ti máa lọ náà ẹ̀yẹ sá ti dé dáadáa subhanallah. إن ربكم لرؤوف رحيم dájọ́dúró ẹlẹ́dàá aláàánú ni tó bá sànù ẹni fẹ́ àtùmọ̀kẹ́ni àánú wa ló ló ti dára fún mi fún wa àánú wa tó ló ti tẹ̀ra fún mi lórí wa fún wa ọlọ́wọ́n bá ara àkẹ́tí olóhùn ṣe fún wa nílẹ̀ ayé bì inú rẹ̀ nira fún mi wà nítorí pé tí ọba ajẹ́kẹ̀ẹ́ sábà ní òwò àpò ráìsì kan láti lé kóòlù kóòlù lórísàlẹ̀ jẹ́nẹ́rà séèyàn nígbà fọlọ́ séèyàn bá ń rù sí máa ti ń ṣe bí ọkùnrin àfa àti èdè mùsùlùmí bá ti dé mùsùlùmí bẹ́ẹ̀ wọ́n máa pẹ́ sí òṣìṣẹ́ nìkan lẹ́gbẹ̀ẹ́ mi tí òun náà wà á gbé ìwádìí kárẹ́ àbí ọ̀sán kìíní ìmọ̀lẹ̀ ìsọmọ ẹ̀sọ́lọ̀ máa ní ilé gbé dáradára tó ẹ̀dúpẹ́ fọlọ́ torí ní Ah, ẹ wá dirú rẹ ẹ dirú rẹ ẹ tó dirú rẹ ẹ tó dirú rẹ lọ́nà mẹ́wàá dirú rà fún yóò dùn lọ rẹ sì ní rí pé ń bara jẹ́ ń kò sí bí ọmọ èèyàn yẹn náà láàmà tí máa kò sí oríṣiríṣi máa fi fi bí bá ti kò sí ẹranko ẹnna lẹba ẹnna ń kó màkòtò ní kò yóò tún máa wò pípọ́ wọn náà ká ló lo bí ọ̀wọ̀ kọ dáhùn fẹ́ lómi subhanallah ràkúnmí yóò ṣe gbogbo eléyìí fún yẹn nínú àánú dọ́lọ̀ ní ìṣúra kẹ́ والقيل والبغال والحمير لتركبوها وزينه ويخلق ما لا تعلمون الله ني والخيل ẹsìn atúndàfín talọ́dẹ ẹsìn Allahu Rabbul Alamin ọlọ́dàfín àwọn eléyìí ò sí nínú al-an'am lórí àtúntò pé àwọn al-an'am ràkúnmínú màálù àti àgùtà ṣùgbọ́n al-khayl òun tiẹ̀ ẹ̀sìn nìyẹn wàlùbẹ̀gàdà àti àwọn àbáka wàlùhàmíra àtàwọn kẹ́tẹ́kẹ́tẹ́ ta ló dá wọn allahu rabbul alamin òun wọn alakayila ẹsìn ẹranko kan ní ọlọ́run dáadáa ara rẹ̀ á máa dán ó sì gba báàdì àlùbẹ̀rọ̀là ẹyọ̀kan rẹ̀ á máa jẹ́ bọ́kúlà ìbáka nìyẹn òun náà lẹ́ran tó ti gbọ́ta rẹ̀ ẹ̀sìn àti kẹ́tẹ́kẹ́tẹ́ jáde ẹ̀sìn kún kẹ́tẹ́kẹ́tẹ́ wọ́n wá lóyún ìbáka nítorí pọ́tọ̀ ní oríṣi bàbá ọ̀tọ̀ lóríṣi ìyá ìbáka kìí ga tó ẹsìn a máa ga díẹ̀ ju kẹ́tẹ́kẹ́tẹ́ lọ ọwọ́ arẹwà tó ẹsìn gan lọ a máa rẹwà tó ẹsìn gan lọ òun á lẹ́ran kó tó bá báàrí gbogbo wọn lọ àwọn alọ́balọ́ba ayé ìbàkà ni wọ́n máa kùn láyé tẹ́lẹ̀ ìbàkà ti tòró rí ọ̀wọ́pọ̀ bí ẹ̀sìn ọ̀wọ́pọ̀ bí kẹ́tẹ́kẹ́tẹ́ owó ribiribi ni wọ́n máa rà tó ti púpọ̀ tọ́kára ní ẹ̀sìlá kí ló dé nítorí pé ẹ̀sìn tọ́tọ́ká jẹ́ àbí ọ̀tọ́ká jẹ́ àlàyé ń bọ̀ lórí ẹ̀ kẹ́tẹ́kẹ́tẹ́ ọjà dúpẹ́ pọ̀tọ́ ká jẹ òun nítorí pé ànábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ní ọdún keje lẹ́yìn hijira ànábì ṣe jíjẹ kẹ́tẹ́kẹ́tẹ́ léèwọ̀ wọ́n á ti máa jẹ tẹ́lẹ̀ wọ́n inna Allaha wa rasulahu yuharrimani alaykum akla luhumil humuril àtọlọ àtànàbì rẹ wọn ti ṣe jíjẹ ẹran kẹ́tẹ́kẹ́tẹ́ líle wọ fún yín látòmí wọn ń ṣe kẹ́tẹ́kẹ́tẹ́ lórí iná lọ́jọ́ tànàbì sọ̀rọ̀ yìí ṣébi ń pa àwọn èèyàn ojú ogun ni wọn ti wà tí ẹran kẹ́tẹ́kẹ́tẹ́ ń sọ kúkú wọwọ lórí iná wọn gbọ́ pé tọ Ọlọ́run ti ṣe léèwọ̀ àbá gbogbo kòkò àti kẹ́tẹ́kẹ́tẹ́ àti gbogbo kẹ́tẹ́kẹ́tẹ́ tí wọ́n ṣe lórí iná wọ́n yìí dànù. torí pé àwọn gbọ́ lọ́wọ́ bá gbọ́ yìí. mélòó ni wọ́n ti pa sí ní ìsinmi gbogbo ń tọ́lọ̀ dáhùn sọ fún ọ lóṣù tó ń yín tó ń wọ pé kí ni. àtẹkù àtẹkù ni ẹ̀yin lẹ máa àràmù àràmù jẹ́ òun torí ẹni tí kò bá tọ́ sí ń gbọ́ ní ìpè lára ní Yorùbá lẹ ọmọ ajájá ní kùlà lẹ. ẹlẹ́dẹ̀ ń gbàtọ̀ ọ̀dọ́jà wọ́n àgbò wọ́n màálù wọ́n ti ẹran adìẹ tó ń bẹ́ẹ̀nbẹ́ ọwọ́ ń béèrè pé ẹran ẹlẹ́dẹ̀ kọ́ lọ wá wọ́jà ọ̀daràn. àkàràmọ̀kúmọ̀ lọ wọ́n ti o èèwọ̀ ni ẹ̀sìn ọ̀rọ̀ ń bọ̀ lórí òfin ṣẹlẹ àṣọ igbe kíní yọ ọ̀tọ̀ eléyìí tọ tí méjèèjì bá pàdé pọ̀ tó bí kankan èèwọ̀ láàbùn lágbára ìdajì dẹ́mẹ̀ àlùhàlẹ́lù wàlùhàrọ́ ọ̀lẹ́bẹ̀ lùhàrọ́ tí haram àti halal tí wọ́n bá lù pọ̀ haram yóò fi kú lápẹjù ẹ kásọ ìpè ewúrẹ́ wa yìí àmọ́ kó ti gbára lẹ sájà kù ọba lómi fájà lọba fi ajá wúrẹ́ tó ajá wúrẹ́ o sáàjì àbá mi jẹ ọdún ọmọdé àjẹjẹ nítorí pé halal ti pàdé pẹ̀lú èwo ni ó borí. haram ṣé irú rẹ̀ ní bá ká tọ́lọ̀ má ti ti ṣe nǹkan kan jíjẹ owó náà inna Allaha idha harrama shay'an harrama thamana gbogbo tọ́lọ̀ má ti ti jíjẹ rẹ̀ léèwọ̀ owó rẹ̀ náà lọ́dọ̀ àwọn ẹni tí wọ́n mẹ̀ owó ma dáadáa ọwọ́ ayanilẹ náà ń já wọn á máa kó kẹ́tẹ́kẹ́tẹ́ lọ́pọ̀ lọ́pọ̀ láti òkè ọya wọn á máa kó lọ sí ìlà oòrùn dágbọn alẹ àwọn ayíbò wọn á máa kí wọ́n máa pa kẹ́tẹ́kẹ́tẹ́ tó náìtì lójúmọ́ kan nílùú mi nínú àwọn south east bẹ́ẹ̀ làwọn south south ń bàbá wa pa kẹ́tẹ́kẹ́tẹ́ náìtì lójúmọ́ náìtì dàgbàdì ó ti fún wa kẹ́ two thousand seven hundred ní stéètì kan lóṣù kan ọkọjà pé wọ́n ní pọ́tìrì rẹ̀. lókè ọ̀yà ńgbà tẹ́ máa ń kó two thousand seven hundred donkey tí a kò lọ sí èdè kan fún ọ̀pá jẹ sọ́ra jẹ́ ẹranko àti ọba rẹ̀ lẹ̀ yìí bò tọ́mọ lábẹ́ ọkọ̀ kan nígbà wọn ti kó nǹkan lọ abọ́ fún ọ ọlọ́mọdé kù ni mà ti ọ̀dà wọ́n jẹ́ èèyàn kan fún mi wọ́n jẹ́ ọlọ́mọdé àánú wa. àwa ti mọ̀ tó pọ̀ tó wá tọ́ka wá dá àmọ́ púpọ̀ káta fẹ́ni ne kí máa jẹ sọ́tọ́ pọ̀tọ́ mùsùlùmí kan ó ń gbélé ondo àbílẹ̀ Èkìtì ọwọ́ anílé oúnjẹ òun náà máa ti ajá yóò sì sínú nínú wọn wá sá kò yín lájà lájà mùsùlùmí ọ̀gbọ̀dọ̀ jájá ẹ àwọn náà mọ àwọn tí máa jẹ́ mi náà là sá ọ̀tọ̀ ọ̀tọ̀ rárá rárá rárá bẹ́ẹ̀ náà ni báwọn àlùwà yìí náà àwọn ẹni tí máa ta òkú àkùtàn òkú ewúrẹ́ yóò máa ta kátìtì ni sẹ́fà ní kọ́ ọ́ méje kí ni áfírèjì. ewúrẹ́ tí màṣíìnì máa pa tí màṣíìnì máa gbálẹ̀ lójoojúmọ́ ẹlòmíì mà lórí òtítà dédé màbí tẹ̀lé lè láì nítorí gbogbo ẹ̀ ló ó tún ti wá láwọn àyè olóúnjẹ tí ọ̀tà fún ìka tí ń fáwọn èèyàn ló kùn bẹ́tẹ̀ ẹran jẹ ọ̀daràn kódà àtúntì wá ti débi pé àwọn míín tó ń tẹ lọ́jà tó jẹ́ pé òkú ẹran làwọn náà ń ta fáwọn èèyàn ló kọ pẹ́ranko táwọn pa ni. aláyọ̀ tó náwó láyé ga náà mọ́bìrì tó lè yẹ́wò mi náà rí yẹ́wò mi kó mọ̀ náà tó lè rọ́pò nílẹ̀ ààrẹ mi. bẹ́ẹ̀ màdájú bọ́lá ń pè wá dídé ní ńlá yóò ṣèṣirò fún wa ọjọ́ tó gbogbo owó dìde lọ́jọ́ wa tó lọ. sáńdọ̀ owó kò wà dání. ó ní kó lọ síbi kankan ó ti wá fún èèyàn ló torí owó àdánù tó ń wá owó òkùnkùn ọ̀fẹ́ pa torí ẹ̀ ká sọ́ra o ìdọ́lọ́mbà ti lé wọ̀ ká sọ́ra o. والخيل والبغال والحمير أي جنب كتا كتا لولا يبو حرام لو جنب حرام لو جينا فلا تعرفين باوان قولوا أي أمته gbogbo owó yìí haram ni ẹ jẹjọ lórí ẹtọ bá dídọ pé nígbà lókèyà lè dàrú kẹwù ha àti kẹtẹkẹtẹ àti ẹsẹ àti báàgá ọlọ́ọ̀ni adá wọn fún yín kẹ́ ma máa gùn wọn láàmù yìí wọ́n pè ní láàmù tààlì nítorí kẹ́ na ọlọ́ọ̀ni adá wọn fún fífi ẹsẹ̀ sọ̀tọ̀ ọ̀hàn gbangba fífi ìbáka sọ̀tọ̀ ọ̀hàn jùlọ àmọ́ kẹ́tẹ́kẹ́tẹ́ wọn yìí kò ṣe ọ̀tọ̀ wàzí nàdán eléyìí kọ́rọ́jà màkúrọ́jà lọ́wọ́lì nítorí pé méjì nínú oríṣi mẹ́tẹ̀ẹ̀ta wọn a máa bí sọ̀tọ̀ ṣùgbọ́n kẹ́tẹ́kẹ́tẹ́ wọn yìí bí sọ̀tọ̀ ọwọ́ akú kẹ́tẹ́kẹ́tẹ́ ní ìsìn lọ́dọọdún wọ gẹ́gẹ́ bí ọba yìí ogun kẹ́tẹ́kẹ́tẹ́ lọ yìí ṣé báàrí kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bàbá ọba wa ti ọ wa ti já sun kẹ́tẹ́kẹ́tẹ́ mu ni wọn tún wá ń gun ní kẹ́tẹ́ ń gbà ọyà mọ̀nsóní mọ̀nsóní kékeré bàbá yóò tiẹ̀ ní ìtẹ̀ aha yàtọ̀ sẹ́ni tó gbẹ yàtọ̀ sẹ́ni tó gùn tó gùn bá a ká ọ̀sọ́ ń bẹ́ẹ̀ nu eléyìí tọ́ wọ́yọ̀ olókun máa lẹ́ẹ̀dẹ́rẹ́ lẹ́mu ọlọ́run ọgbó ìdáǹtẹ̀ sí màlúù nígbà tó lọ sọ àyà ìka àwọn nǹkan tó wà láyé tọlọ ń dákáyé tọmọ èèyàn máa jẹ tó wà láyé tọmọ èèyàn máa mú nígbà yẹn ọmọ èèyàn ọmọ kékeré kan tó yóò tún wà bàálù wọn kù kí ọmọ òkúrò ju sámà nígbà yẹn ọmọ èèyàn ọmọ kí nǹkan kan bọ̀ wálé ayé. alùpùpù ni wọ́n máa pè agbẹnisáré lòun náà wọ́n á máa kún dání wọ́n a máa kún wàyàn wọ́wọ́ èèyàn ò tí ì máa ń gbà ọmọ èèyàn ò tí ì máa pè nǹkan wọ́n a máa ọmọ èèyàn ò tí ì máa nípa omi rárá ti nípa omi anabi Nuh alayhi salam ṣùgbọ́n mi yàn ọmọ pé aramanda ọkọ̀ tí omi òkú padà wá yọjú gbogbo eléyìí ọlọ́run ọba ló ti bẹ́ẹ̀ wọ́yà ọ̀pọ̀lọpọ̀ máa lẹ́ẹ̀dẹ́rọ̀ lẹ́nu ọlọ́run ọba òkú dáńtàwá gan lónìí dáàtì mọ́ ọ̀dà wà láyé lónìí a ti mọ nǹkan púpọ̀ bá a ti rí a ti gbọ́ nípa nǹkan púpọ̀ àti gbọ́ nípa nǹkan púpọ̀ bá àti ẹ̀kún rí àti mà nípa nǹkan púpọ̀ tó wà láyé ọlọ́run ọba ẹlẹ́dàá wa àyà yìí fi hàn yín pé méèrírí ò ní tán láyé wọ́yá kúlókù máa lẹ́ dáhàlẹ́ mu ọlọ́run ó tún dá tẹ́ẹ̀mà lónìí léètò ti pé ńgbà tó bá tún mú tó bá mú bẹ́ẹ̀ yóò tún máa jẹ́ nǹkan ìyàlẹ́nu fún mi ẹnìkan ẹ̀dá kan ẹ̀dùn o agbọ́kọ́lọ́ ló dára pẹ̀lú tẹ̀ sọ ló dẹ̀ dá máa lu tẹ̀ wí ló dá àwọn àkùtà ilé yẹn wọ́n ti fi tèkó kẹ́tẹ́kẹ́tẹ́ ẹ̀sìn kàkà ẹni tí ń bọ́ lọ́n fà but ẹjọ́ ṣẹ́fẹ́ sọ́kọ́lọ́ ló dá machine ṣé ẹfẹ́ sọ́kọ́lọ́ ló dá mọ́tò because I don't I can't go fún ló dábàá nù olóògbé àwọn submarine ó dá nǹkan kan. wàlúwàhù kọ́lẹ̀ kọ̀ọ̀kan wà máa dàmẹ́nu ọlọ́run já inú ti tán tẹ̀. bẹ́ẹ̀ lọ́lọ́run sọ nínú sọ́rọ́tù sọ ọ̀fà ọlọ́run ló dá wa ló ti dá gbogbo ń dà ẹ mú nǹkan kan wá dé ìsọlọ́run ló dá ni gbogbo nǹkan pátá ọlọ́run dá. tí ọ̀rẹ́ láyé lọ́wọ́ àrídájú kọ̀ǹpútà kan tó tẹnu lẹ̀ sẹ́ńtì wọn fi èkìtà bu ẹnu rẹ ẹnu tó fi yà débi kó tó fi èkìtà dà ọ̀dà tó pọ̀ tí ọ̀rẹ́ láì ọ̀gá gbé àṣẹ ìdíkà fún ọ̀gá ti sọ èso ti sọ sí ilẹ̀ bàánú ìsirayílà ẹ̀ àròsọ ìwọ bàánú ìsirayílà ṣé bàánú ìsirayílà Thailand bàánú ìsirayílà Taiwan bàánú ìsirayílà Hong Kong bànú Israel, ní china bànú Israel, ní holland bànú Israel, ní england bànú Israel, ní germany bànú Israel, ní singapore àwọn olóòtú lọ́pọ̀lọpọ̀ mi bànú israẹla bànú israẹla ní. akramakumullah ọlọ́run lọ́ọ́ dá gbogbo nǹkan àti ń dáwà gan ṣe kò sí ń lábẹ́ kọ́lọ̀ lọ́dà ẹ̀rí nígbà tí apá kan nínú àwọn olùkọ́ tí wọ́n gbọ́ ayà rẹ̀ والخيل والبغال والحمير لتركبوها وزينة wọ́n nígbà tó lọ sí sọ pé adéǹsì àtàwọn àbáta àtàwọn kẹ́tẹ́kẹ́tẹ́ ń dá wọn fún yín kẹ́lẹ́ máa fún wọn ń dá wọn fún kẹ́lẹ́ máa fún wọn sọ̀sọ́ eléyìí tí màtí kò sí nǹkan kan ní wọn tó tọ́ka jẹ́ nítorí kọ́nà ti sọ tó ń dáhùn oní àná káàkó láti fún wọn sọ̀tọ̀ kò sí nínú ìtọ́lọ̀ ti torí rẹ̀ dáhùn wípé ká jẹ wọn láti dì mà kí ẹnu àwọn olùmọ́tìkù lórí wípé a kìí jẹ a kìí jẹ ìbáta a kìí sì jẹ kẹtẹkẹtẹ lé àwọn olùmọ̀ ìyapa wa ń bẹ láàrin wọn nípa pé tọ́tọ́ ká jẹ ẹran ẹsìn àbí kọ̀tọ́ alimami Abu Hanifa àtàwọn apá kan nínú àwọn olùmọ̀ wọn lè wọ ní ká jẹ ẹran ẹsìn nítorí ayẹ wal khayla wal bighala wal ọlọ́run ló ń dá wọn kẹ́ ẹ lè máa fún wọn ni àti kẹ́ ẹ máa fi wọn sọ̀sọ̀ ọ̀sọ́ fún ń dá wọn fún kẹ́ ẹ máa jẹ wọn. ajẹ́ pé jíjẹ ọ̀kan nínú àwọn nǹkan wọ̀nyí ń kọ́ èèwọ̀ ni. bẹ́ẹ̀ náà ni mọ́mú Malik rahmatulahi alayhi tó náà sọ oníkọ̀tọ́ka jẹrẹ ẹ̀sùn kọ̀tọ́ka jẹrẹ ẹ̀sùn. wọ́n ní torí pé. àyà yìí àti àwọn àdé ilé tó wá látọ̀dọ̀ anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam wọn làwọn àdìsí yẹn wọn hàn gbangba gbangba bá a ẹsẹ a ti gbọdọ jẹrẹ kẹtẹkẹtẹ a abáta wọn lè àwọn mùsùlùmí gbà tán ti ní kó àwọn borí ogun wọn bẹ̀rẹ̀ sí ní sáré lọ sínú ọgbà bíi tí àwọn ìyàwó ní tí wọn kó àwọn ẹranko àwọn yìí pamọ́ ní ibi tí wọn lọ pẹ́ sí wọn bẹ̀rẹ̀ sí ní wọ bẹ̀rẹ̀ wọn nígbà tán lọ sọ̀rọ̀ bá àdùsẹ́lẹ̀ lórí wọn pé wọn ti bẹ́ẹ̀ wọn wá pòpè fún sọ̀lá lẹ́yìn ìgbà tí wọn pòpè fún sọ̀lá táwọn yẹn péjọ. ألدواني أيها الناس إنكم قد أسرعتم في حضائر يهود أي يوم أركي يا رامون وباب دم يهودي وما قوى واسي واسي اللهم ولسي على فجأت يقول لا يحل أموال المعاهدين إلا بحقها kò sí nǹkan kan tọ́tọ́ fún wa láti jẹ o nínú owó àwọn ẹni tá a bá láti wò wípé á dá òkò dúkìá wọn ẹ̀yà àfi lọ́nà tọ́tọ́ o ọmọ àti torí bá ti gbogbo borí wọn kẹ wa lọ máa mú dúkìá wọn wa haramun alaykum luhumul adamil ahliya ẹ jẹ́ kó yẹ o ẹran kẹ́tẹ́kẹ́tẹ́ lé èèwọ̀ ni fún yín o wàkàyèlóha bẹ́ẹ̀ náà lẹ́sìn ilé ìwọlẹ́ran rẹ̀ ẹ̀sìn ilé ìwọlẹ́ran rẹ̀ wàbíhánúha àwọn àbáká àwọn àbáká tó wà nílé ìwọlé o ọ̀kúlódé náà bẹ́ẹ̀ ti bá àti gbogbo ẹranko àbíjà tọ́jà abẹ́yẹn ọ̀gán ọ̀kúlódé náà bẹ́ẹ̀ ti bá àti gbogbo ẹyẹ tó lè kánná tí màá fi sọ̀dẹ̀ àdéhùn tọ́ba lọ fẹsẹ̀ rìn lẹ́yìn ọba jẹ́ ìtọ́ lágbára jù lórí kọ́lọ̀ ti jẹ kẹ́kẹ́kẹ́ jíjẹ ní èrò wọlé ẹ̀fẹ́ adúgbò kọ́lọ̀ kí àdéhùn yọ fẹsẹ̀ rìn kọ́dà tó bá tún ní àwọn ọlọ́ọ̀nà fún àtọ̀nà fún àtọ̀nà fún fúnra wọn tó fún wa lágbára kò lè ṣe àwọn àdéhùn dání lórí pé kìí ṣe ìwọ̀n tàbí ẹran kájẹrẹ ẹ̀tọ́ ní kájẹ láwọn àdéhùn tó ti kó wa nù bùkárí àti mùsùlùmí nínú àwọn àdéhùn tó tọ́ka sí pé a lè jẹ ẹran ẹ̀sìn torí pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí náà lónìí wọ́n máa fi ẹ́ ẹran ẹ̀sìn báwo ọdún lọ́mọ mẹ́jẹ̀ ló ń tàka tó kéèké ó sì rí wọ́n ṣe mọ́ bẹ̀rẹ̀ kọ́ jẹ́ kí ní kọ́ pọ́ńtì làbí la ti fún ní máa jẹ ẹran àmọ́ wò pé ìkọ̀tọ́ lórí táǹkà ni mo ti ra àwọn màlìkíyà láti ká má jẹ tóbi ike ọ̀rọ̀ ajẹ́sìn ajẹ́sìn ó ti dá yanpanyanrin sílẹ̀ ní nàìjíríà nígbà tí àwọn kan lọ́sẹ̀sẹ̀ ń gbọ́ súnà yìí lágbọn àdúgbò àbí sokoto ní nàìjíríà ní ka kí ó débi pé ká jẹrẹ wọ́n pa wọ́n ti jẹ wọ́n jẹ masha allah gbogbo olúwa sọ wọn lẹ́nu àwọn ọmọ àjẹsìn ló ń kó jìnnà sí wa kó jìnnà sí wa nìkan gbọ́dọ̀ bá wọn ti má kò sẹ́yìn máa pé nígbà àwọn èèyàn bá ti mọ̀ nípa rẹ̀ wọ́n máa mú ẹni tí máa ń ti lọ́tà tó torí de eléyìí báyìí ọ̀tọ̀ ìgbéga jẹ sábẹ́ òfin ọlọ. ó wá nínú hadith Jabir ibn Abdillah radiyallahu anhuma etí imaamu Bukhari àti Muslim ká gbé jáde ọwọ́ àgbà ìgbẹ́ náà Rasulullah sallallahu alaihi wasallam al-luhum al-humr al-ahliyya wọn lànà bí sallallahu alaihi wasallam kọ̀ fún wa láti máa di ara kẹ́tẹ́kẹ́tẹ́ lé wà ẹ́dínà bí luhum al-khayl ṣùgbọ́n yọ̀dà fún wa láti máa di ẹ̀sìn wọn ni a máa di kẹ́tẹ́kẹ́tẹ́ ṣùgbọ́n gbà fún wa láti máa di ẹ̀sìn eléyìí Bukhari àti Muslim ló fi jáde ẹgbẹ́ wa mi etí ma Muhammad Abu Dawud táwọn náà gbé jáde bọ́ ọ̀nà kan tó kún lẹ́gẹ́ tó ti déédéé májàmú ìmáàmù Muslim látọ̀dọ̀ Jabir ibn yìí kan náà qal dabahna yawma Khaybar al-Khayl ó ọdún ogun Khaybar apá ẹ̀sìn àdúgbò wàlbẹ̀gọ́ọ̀lẹ̀ atúpa àwọn àbáka adúwọ̀n wàlhàmíra atúpa àwọn kẹ́tẹ́kẹ́tẹ́ adúwọ̀n fanahana rasulillah sallallahu alayhi wa sallam ali jabali walhamir ṣùgbọ́n nàbì sallallahu alayhi wa sallam kọ̀ fún wa láti jẹ àwọn ẹran àbáka ó tún kọ̀ fún wa láti jẹ àwọn ẹran kẹ́tẹ́kẹ́tẹ́ wàlẹ́mìyẹn lánà ànilkọ́yì ṣùgbọ́n kọ̀ fún wa láti jẹ rẹ̀ kọ̀ fún wa láti jẹ الإمام مسلم توفي فهو في جاده láti ọ̀dọ̀ asma bẹ́ńtì abibakar radiyallahu anhuma àǹtí aisha radiyallahu anhuma ọlọ́kọ̀ yanu ká mi dé kó tún yanu sí bàbá wọn náà kọ́lẹ̀ wọ́n sọ pé naharna على عهد رسول الله صلى الله عليه وسلم فرسا فأكلناه ونحن بالمدينة أما قوة ní ayé anabi muhammed sallallahu alayhi wa sallam a ti jẹ nínú rẹ̀ nígbà tá a wà nínú ìlú madina anabi muhammed sallallahu alayhi wa alihi wa sallam àwọn ẹ̀rí wọ̀nyí làwọn ẹ̀rí tó ti kó fẹsẹ̀ múlẹ̀ jù làwọn ẹ̀rí tó ti kó lágbára jù làwọn ẹ̀rí tó múnádóko jù eléyìí tọ́tọ́ kàtíkọ́tọ́ lábẹ́ òfin ọlọ́ọ̀ká jẹ́ nù yàtọ̀ sí kẹ́tẹ́kẹ́tẹ́ àti ìbáka gbogbo àwọn ẹ̀rí mi ìtẹ́nìkan kan wá mú wá lórí pípọ̀tọ̀ ká jẹ wọn àkọ́kọ́ àwọn náà sì rí ti fẹsẹ̀ múlẹ̀ à ń bọ̀ síbẹ̀ sí pé wọ́n lágbára láti ti àwọn ẹ̀rí tó múnádókò yìí dáhùn èyí tó ti parí nínú ètò àánú Bukhari àti Muslim a sì rí nínú ètò àánú Muslim lásán gẹ́gẹ́ bá a tó ti rí ètò wa lọ́dọ̀ eléyìí ni ọ̀rọ̀ àwọn ètò pọ̀jù nínú àwọn olùmẹ̀tì islam alimami shafi'i alimami ahmed àti àwọn olùmọ̀ nípa hadith àti àwọn olùmọ̀ nípa sharia àti ètò pọ̀jù nínú àwọn ẹni tí wọ́n jẹ́ aṣíwájú àtàwọn tó dé gbẹ̀yìn gbígbà lè jẹ ẹran ẹsìn ṣùgbọ́n àgbọ̀dọ̀ jẹ ẹran kẹ́tẹ́kẹ́tẹ́ tàbí ẹran ìbáka eléyìí jẹba. abdullahi bin abbas radiyallahu anhuma ó ní ẹsìn tẹ́rí yẹn ẹranko tí ì bá yẹn gbé ní tẹ́lẹ̀ o fẹ̀dẹ̀lẹ́lẹ̀ allah ní ismail ibn ibrahim ṣùgbọ́n náà wọ́n bá tẹ̀ lórí ba fún anabi ismail ọmọ anabi ibrahim aleyhi masalam ọlọ́lọ́n kọ́ wa bá wọn méjèèjì àti john lọ́lọ́n ti tẹ̀ lórí ba kó gbé. tọ́ tẹ́lẹ̀ bá yé wa ajá ikpe ọtọ kakun àwọn ẹranko wọ̀nyí nínú àwọn ẹranko tó ti tọ́ pé kakun òun náà ní bàtà tonti pé tó ní kẹ́tẹ́kẹ́tẹ́ tonti pé wọ̀ ní ká anabi wa anabi àti ká àmọ́ kára ní torí pé ti ṣe nǹkan kan léwọ̀ owó rẹ̀ náà máa dé wọ̀. lọ́sí bá nàbẹ̀ Muhammad sallallahu alaihi wasallam ọkọ̀ fún wa láti máa láti máa tú àwọn kẹ́tẹ́kẹ́tẹ́ wa sílẹ̀ pé ànábì pọ̀ fún wa ọ̀gbà bẹ́ẹ̀. àmọ́ tó bá ti ṣẹlẹ̀ sí èso àwa la dé èso àwa la mú ọkùnrin àwọn bẹ́ẹ̀ akàrí bá ta ni àmọ́ bó ti jẹ́ oṣù àlàmbẹ̀ alẹ́kùn. ó wá nínú ìgbà wa kan láti ọ̀dọ̀ Dihya al-Kalbi radiyallahu anhu ẹni tó ti pé màláìka Jibril àwọ̀ ló máa ń gbé wọ̀ tí ọba wa tó dà lẹ́nu Muhammad sallallahu alaihi قلت يا رسول الله ولو النبي صلى الله عليه وسلم ألا أحمل لك حمارا على فرس سي أرفع كم بام في كتكتك أقوى فتنتج لك بغلا أبي فتنتج لك بغلا هو أبو بقى فتركبها وما وقع قال أدل صلى الله عليه وسلم إنما يفعل ذلك الذين لا يعلمون أو أن يجوم ألوان تبير يعني كيف أفقات تبير أن يجوم ألوان تبير تبير ولا تستطيع أن يقول أكيوان لوري ولا تستطيع ما يجيك أفقاتك ẹjọ́ tí màá sí pé mẹjẹ kí àpò kọ́ máa gun ewúrẹ́ mẹjẹ kí ewúrẹ́ kọ́ máa gun àbùtà tó bẹ́ẹ̀ náà ni kódà kó tó fi ara tó tọ́nà ṣe jíjẹ rẹ̀ níwọ̀ ẹ mẹjẹ kí ajá kó gun ẹlẹ́dẹ̀ mẹjẹ kí ẹlẹ́dẹ̀ kó gun ajá lópin ìgbà tẹ́ bá lágbára láti kọ̀ fún un. sábẹ́ bẹ́ẹ̀ ẹ má jẹ́ kí ìkókò kó gun kọ̀lọ̀kọ̀lọ̀ ẹ má jẹ́ kí kọ̀lọ̀kọ̀lọ̀ kó gun ìkókò ẹ má jẹ́ kí àmọ̀tẹ́kùn kó gun ajá anugbó ẹ má jẹ́ kí ajá anugbó kó gun àmọ̀tẹ́kùn ẹ má jẹ́ kí kìnìún kó gun ẹkùn ẹ má jẹ́ kí ẹkùn kó gun kìnìún dàbí ṣùgbọ́n sáǹpù gbogbo ẹ̀ lọ́wọ́ àlàyé àmọ́ tí ọba ti jẹ́ pé èèyàn ló mú bẹ́ẹ̀ ṣẹlẹ̀ sí wàhálà mọ́tò bá pẹ́ yín lẹ́ bá mọ́ àmínú lórí pẹ́ ìfọlọ́wọ́ wa kọ́ ìnáma ayọ́ fàálù dáadé kẹ́lẹ́dé ìnàdá ìfúnmínú àwọn ẹni tí ó gbàgbọ́ ló máa ń ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ la nàbì sallallahu alaihi wa sallam tó ti yé wọn. torí ẹ̀ àbí alladhina la ya'lamun àwọn ẹni tó mọ̀ àwọn ló máa ń ti bẹ́ẹ̀. kámọ̀ bàbá fara jẹ́ ló kọ́ mọ̀ ẹ jẹ́ ká jẹ́ làtí gbogbo pọ̀tọ́ nítorí ká má gba ìròyìn tí nínú àyà yìí lónìí gẹ́gẹ́ bó ti jẹ́ pé ntọ́lọ́wọ́n bá ti dá wa omi tọ́ lẹ́nu kò sí ntọ́ yẹ wá bí ìtẹ́ríba kò sí ntọ́ yẹ wá bí ká máa ti pẹ̀lẹ́ nínú ilé ayé wa nítorí pé ẹni tó bá mọ ìpìlẹ̀ rẹ̀ àyè báàrí òfin fún àyè ìgbéraga òfin fún nítorí pé ìwọ gan alára kí lọ já mọ ìwọ gan alára àtàrà kí lọ lọ́wọ́ bá ti mú ọ jáde ọmọ èèyàn ọmọ wọn ara rẹ ní sífàtì ọmọ èèyàn ọmọ kulẹ rẹ ní pé kò sírò kí ló ń fi mí pè náà ọmọ ẹni tó bá dá nǹkan pọ sí èmi fúnra mi ìwà wò ìwà wò ìrọlá mi kí lọ já mọ Ọlọ́run ọba nìkan ẹni ò sírò rẹ àmọ́ àwọn èèyàn èrò wọn pọ̀ ọlọ́run sọ pé lẹ́yìn sẹ́sẹ̀ mẹ́tẹ́lẹ́ yìí ṣẹ́yìn ọ̀hún sẹ́mi ọ̀rọ̀ sí i. àtọ́gá àtọ́mọ́sẹ́ wa gbogbo wa pátá àtàrà arú omi sọ́lọ̀ ní ìdá wa omi yẹpẹrẹ omi tó ti pé kọjá mọ́ kankan àtàrà rẹ̀ lọ́lọ́run ti ṣẹ̀dá wa. ọ̀yanilẹ́nu fẹ́ni tó mọ ìpìlẹ̀ rẹ̀ bó ti ṣe kéré bó ti ṣe tẹ́ńbẹ́lú bó ti ṣe yẹpẹrẹ tó tẹ́wọ́ á kó ní ọmọ ṣègbéraga ẹni ọmọ àwòrán rẹ ọlọ́run bá ń sọ ìpìlẹ̀ wá fún wa ká lè bá a sọ̀ra ó sì wú ọlọ́run pé kábẹ́ là ń bẹ̀ o ẹ̀yìn mọ irú omi bẹ́ẹ̀ tó ti dànù lára àwọn òbí wa tọ́lọ̀ wọn kò pé kọ́ dọ́mọ èyí tó dọ́mọ gan tó tó fi dà wá yìí gan tọ́lọ̀ bá fẹ́ yọ ẹ̀dánù rẹ̀ ọlọ́run lọ́mọ yìí thousand hundred of thousand tí ó yọ lára rẹ̀ tó tó wá pé káwa kókò kó yìí ká jáde ọlọ́run ẹlẹ́dàá wá sànù ọmọ wa ìtẹríba ló wa o ìjọra ẹni lójú ó wa o ìgbéraga ti wa o ọlọ́run ẹlẹ́dàá wa náà ló tún dá gbogbo nǹkan lára gbogbo nǹkan náà làwọn ẹranko àwọn ẹranko yìí wá jẹ́ bẹ nínú bá ṣe jíjẹ wọn nínú pé ẹ mọ ọlọ́run nídẹ̀ra wọn náà ní kẹ́ ẹ máa jẹ́ nínú pé ẹ mọ ọlọ́run nídẹ̀ra ìdí tó fi jẹ́ pé àwọn ẹranko yẹn ẹ̀ máa dùn ẹ sì máa dá akọ lọ nígbà tẹ́ ń bá ń dùn wọn. bisimilá allahu akbar kò wá tó àfi kẹ́ ẹ mà nínú ọkàn yín wípé ẹ̀ ń dùn wọn ní kìí máa jẹun tẹ́ ẹ̀ bá ní pé ń jẹ torí ẹ̀ ló ti jẹ́ pé ẹni tí máa ẹran fún wọn ọmọ pé jẹkújẹ ẹ máa dùn lórúkọ Ọlọ́run fọlọ ìgbà náà ni ó tó tọpẹ kájẹ àwọn ẹranko wọ̀nyí báyìí ràkúnmí ni màálù ni àgùtàn ni kò sí nǹkan kan lára àwọn tí ò wúlò Ọlọ́run ṣe wọn láwọn ẹranko alálùbáríkà bẹ́ẹ̀ lọlọ máa ń sàánú ẹni tó bá fẹ́ náà nínú àwọn ẹrú ẹ yóò ṣe wọn náà lálùbáríkà kò síbi tó dé láyé tó wúlò kò síbi tí wọn bọ tó ṣàǹfààní. ọlọ́run ọba kọ́ dáa kókó sàwọn náà bẹ̀. ọ ń bẹ nínú àwọn ẹranko tọ́lọ̀ ń sì dà eléyìí tó ṣe pé àwọn náà fara jọ àwọn èyí tó jẹ́ ẹ̀tọ́ fún wa láti jẹ eléyìí tó ṣe pé ọlọ́run ẹlẹ́dàá wa ọ dá wọn àwọn náà pọ̀ lẹ́ràn àwọn náà tóbi lára àmọ́ lọ́wọ́ bọ̀ pé wọn gẹ́gẹ́ bí ìbáka gẹ́gẹ́ bí ẹ̀sìn torí dídá tó lọ ń dá wọn wọ́n dá wọn fún gúngún àti ọsọ ni kò dá wọn fún jíjẹ wa torí rẹ àgbọ́dọ̀ jẹ wọn ṣùgbọ́n ẹ̀sìn tí ìyapa ń bẹ láàrin àwọn olùmọ̀ lórí ẹ̀ àti rí i pé ìtọ́dọ́gba jù ni pé ó owó ritiriti lẹ́sìn kódà ẹ̀sìn a máa wọ́n lọ́pọ̀lọpọ̀ gbà jura fún mi lọ nítorí pé ẹ̀sìn wọn a máa fi ṣe ìdíje wọn a máa fi sá eré wọn fi ṣe olórí borí owó gidigidi lẹ́sìn dúkìá ńlá lẹ́sìn níbi tọ́mọ èèyàn bọ̀rọ̀ ẹ̀sìn dé pẹ̀lú ibi tí wọ́n tò sí látàrí tí wọ́n fi ń ṣe yìí òní ah! rọrùn fọ́ọ̀mù èèyàn gan láti pàjẹ́ nítorí pé owó ńlá wọn kà kú wọn ò ní fẹ́ pàjẹ́ ṣùgbọ́n fi hàn lọ́n sọ pé a lè pàjẹ́ sẹ́yìn bá wá pé a ti gùn gùn gùn gùn gùn gùn a ti fi ṣe díje ti fi ṣe díje fi ṣe díje ó ti wá gbó bá a lè pa ní ìsìn àbá lè pa ọba àgbo ọba àgbo gèdè ń gbé gbogbo ẹ̀ náà lọ sọ pé ká jẹ́ lábẹ́ òfin ọlọ́run ọba. ẹ rí i pé bọ́ọ̀lù tí wọ́n máa fi kú tí wọ́n máa fi kú tí wọ́n máa fi bí ìpọ̀pá kan abẹnukọ́rọ́ yìí tí wọ́n máa fi gbá ọwà tó jẹ́ pé ẹ̀sìn náà ni wọ́n gùn. bí ẹ bó tún ti jẹ́ pé ẹ̀sìn yìí náà iná ni wọ́n tún máa gùn láti fi sọ pé a fẹ́ wo ẹ̀sìn tó lè sáré jù. bẹ́ẹ̀ náà ni ẹ̀sìn ní tí wọ́n máa fi ṣe pọ̀ a máa fi jagun. والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا gbogbo ìròyìn ẹ̀sìn ọlọ́run bá ń sọ ń bì nípa bá a ṣe máa ń lò fi jagun ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó tún tọ́ wípé ẹ̀sìn kájẹ òfin ọlọ́run bá ti eléyìí tí o gbà sí ká máa sọ pé àjẹsí làwọn eléyìí o àkúkú máa fi sọ́ọ́sì olódò ni wọ́n ìwọ ọmọ nǹkan kan pẹ̀ sí kò nídìí pé kó máa bà àwọn èèyàn jẹ nítorí pé nǹkan táwọn èèyàn bá ti rí rí tẹ́ bá ti rí tẹ́nìkan bá ń ṣe wọ́n sọlẹ̀ lù kàkà kí wọ́n lọ wá mà wọ́n wà sọlẹ̀ tẹ́lẹ̀ ìjẹba ajẹ́pọ̀ àti mọ́tò fàtáì fi rí ẹran ẹ̀sìn lórí àtẹ nítorí pé ìgbàgbọ́ àwọn èèyàn sí ìwé tíráfíkì tí tọ níbi tí a ti wá ikọ́ tán ike ká jẹ àwa gan alára àti ìrìnnà kó bí tán ti pàtẹ ẹran ẹ̀sìn sórí àtẹ yìí so àṣìṣe masábà fi tọ́fà ni nítorí pé wọ́n wò kìí ṣe ẹranko tó dínwó kìí ṣe bí màálù kìí ṣe bí kíńtà lè máa pa nígbà wọn bá sọ pé wọ́n ra ẹ̀sìn ẹyọ̀kan ní mílíọ̀n mílíọ̀n sí náírà ní káwé àbáwọn owó tó tún kì àwọn owó tó tún kì jùlọ. ẹ wọ́n lè ra ẹṣin ní ìsìn láti England kí máa gbé wọ́n lè ra ẹṣin láti Maka kí gbé lọ sí England nítorí pé ó ní àwọn àròyìn tí fẹ́ lára rẹ̀ kó lè sáré ó lè ó lójú tó lè lé mú sàtì eléyìí báyìí o ó tó fún wa ní yìí tó lórí wa wa lórí àti máa fi ń yìí sí wa أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك طبعا نبيرك ṣáájú àwọn ìbéèrè yín yẹn àwọn àwọn ajílété yẹn program tá a ṣe níbẹ̀ wọ́n àmọ́ gbé sí i wọ́n ti padà sọ di aago mọ́kànlá ààbọ̀